إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أدبركم الله ọlọ́bàtí òṣèwá ní mùsùlùmí kò tún ṣe wá ní mùsùlùmí lórí súnà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí làfàádà fún àbímọ oríire tí ó tóbi ní kéèyàn jẹ́ mùsùlùmí ó tún jẹ́ ní tó wà lórí súnà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó túmọ̀ sí pé ẹni tí yóò là láyé àti ní àlùkò ìyá alimami malik alayhi rahmatulah wọ́n ní asunatu safinatu náà man rakiba anaja wa man taqallafa anha ghariqa ìtẹ̀lé súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam nǹkan tí máa mú yàn án là nínú wàhálà ayé àti tàlùkìyàmà oní àpèjúwe rẹ̀ ó dàbí ọkọ̀ ojú omi ànábìwá náà ẹrù gbogbo àwọn tí wọ́n gùn láyé tí wọ́n hà àwọn ni wọ́n là níjọ́ náà lọ sẹ́rí àwọn tí wọ́n là láyé yẹn àwọn náà ni wọ́n là bọ́ kò sí jàmọ́ ànábìwá náà kò kankan tí ó jọmọ àlìjẹ́nà àwọn tó wà nínú ọkùnrin tó fi lílà àtayé àti lílà àtọ̀hún ẹni ọkàn yẹn ẹni ó ṣàfihàn rẹ̀ ìmàmàlì tí wọ́n fi jọra wọn ìpè ìwà lórí súnà níbo Muhammad náà ó jẹ́ pé nǹkan tí wọ́n bá fẹ́ ṣe èyí ti bàbá kan sọ pé ṣéwù kan sọ pé láì bá ti kó bá fi èrí kalẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àti súnà níbo Muhammad wọn ni ẹgbẹ́ bá ń tẹ̀sìn ẹ̀ tó jẹ́ pé orí súnà ló fi ń ṣe onírọ̀ ẹni bẹ́ẹ̀ náà àfihàn ẹ̀ dàbí ẹni tó máa wà nínú ọkọ̀ ojú omi yẹn onímọ̀ àrọ̀ bá a nẹ́jà ẹni tí ó bá gbọ́ ọkọ̀ ojú omi nìkan ni ó la ó tún ọ̀sẹ̀ tó bá ti súnà pẹ̀lú ìsìn Islam òun nìkan ni ó la àwọn àti ọlọ́run ọ̀nà ìṣàkọlù làbà á ní ha àbá ìkọ̀ ẹni tí bá sì ya pa rẹ̀ tí ò bá ṣe eré ẹni bẹ́ẹ̀ yóò padà tẹ̀lé ìrẹ́pẹ̀lú ìmọ̀mù Barbahari alẹ́ rahmatullah níbẹ̀rẹ̀ ṣàkóso náà wọ́n yẹ ìlànà أن الإسلام والسنة والسنة هي الإسلام لا يقوم أحدهما إلا بالآخر ونكلم مقوي إسلام وسيشي لا يسنة إسلام وسنة سنة الإسلام ìkan ò lè dá wáyé láì bá rí kejì sọkínyàn jẹ mùsùlùmí lórí súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam òrìrì lánàá gẹ́gẹ́ bá ṣe wá sọ oríire yìí òbúkátà akọ èyí fi sakọ àwa ni sàlàbíyà fún èyí fi sakọ àwa aláàlùsúnà fún èyí fi sakọ èyí wọn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ àwọn táwọn sì ṣìnà lọ́yẹn èyí wọn máa tètè èyí wọn máa wò wọ́n bí àyìn ìkọ́dẹ́ wọ́n bí àyìn ìṣẹ̀yà tábà wò kádàrá ọlọ́run làwọn ilé ìwé ṣìnà èèyàn máa fi sí wọn ní tábà wo àìnú sẹríà tábà wo ìdájọ́ ọlọ́run ibi tó bá ti yẹ ká takò wọn á takò wọn ibi tó yẹ ká ti bú wọn á bú wọn sẹrí tó tábà ń bú wọn tá à ń takò wọn yẹn àìnú wò láàbí rìn náà àìnú sẹríà sẹríà mi ní kàn máa takò wọn. anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni man awa muhditha fa alayhi wal malaikatu wan nas ajma'in arábìnrin ẹni tó bá jẹ́ aládàáda lẹ̀ ẹni tí bá ń ràgàbó ẹni tí bá ń fún láàbò fa alayhi la'natullah ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ó ti wà lábẹ́ ìdùnnú ọlọ́run wal malaikatu ó wà lábẹ́ ìdùnnú màláìkà wan nasu ajma'in agbójú àwọn yàn kọ́ta ẹlẹ́mìíràn ni ah, àwọn oníbèrè àwọn oníbèrè kò fún bíi ẹgbẹ́ wọn àti anáàsù ó ná àlùsùn náà lè máa. gbogbo alùsùnà àjàmá ìjọba bá lẹ́tọ̀ọ́ ká bú àwọn níbi dáa ká wọn tàbùkù tó ń tàbùkù wọn yẹn wọ́n ń tàbùkù wọn torí pé wọ́n ń wo ní tí wọ́n ṣe yàáyé ni máa dá yàáyé ni máa bá wọn ilé ni o wọn yẹn jẹ́ pé pẹ̀lú ẹ̀rí láti inú al-kitab láti inú ọ̀rọ̀ ọlọ́run láti inú sunnah nebo muhammed eré ẹni bẹ́ẹ̀ ó yẹ kó máa tó pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run tó pé pàwọ́ àlẹ́ ànúrin mi rọ̀ ẹni ẹ ló ní ìmọ̀lẹ̀ ọlọ́wà tó wá sí ọmọ ẹlẹ́ mọ́jẹ̀ kí a padà wọnú lẹ́lẹ́ atọ́rọ̀ kí a ti jẹ fún ànàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam àti àwọn ará àti àwọn sàhábà rẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́tútù gbogbo wa kú ìdìde tí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ò bá ti máa ń súnyàn án sọ tí ò máa ń súnyàn án gbọ́ ó túmọ̀ sí pé olórí rẹ̀ àwọn èèyàn kan ń bẹ bá a ṣe rí làwọn náà ṣe rí ní àwọn onígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run kankan ń bá ti tẹ̀lé àlùkàn èyí tí sì òun òun gbogbo àwọn rẹ̀ ẹni tí ẹ ṣe mọ̀nàfìkì alágídí ni ẹni tí ẹ ṣe alágídí kò ṣe dáadáa sí ìyàwó ẹ kò sí àwọn àgbà tó ṣe trust ma bí tí ẹ ó sì ra máa ta lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni tẹ bá ti rí ẹ ó ń bẹ nínú àwọn ọkọ tó yẹ pé ìyàwó ni ó máa wá sí halkọ kò sí gbó kan ọkọ pẹ̀lú àlọ́ ẹni wọn máa ń dá àwọn akíntẹ́ máa ń lọ gẹ́ẹ́ wàhálà ẹnìkan sọ fún mi ó àwọn èèyàn wọ́n kàn kọ nǹkan táwọn èèyàn kan kọ àwọn kan kọjọ fún àwọn kan fún yín alukur'an nìkan tó báwọn yàtọ̀ ló kọjọ mọ̀jà ká kur'an náà mọ̀ pépé ní islam abáàlì jámù alukur'an wọn ṣe ká alukur'an nìjọ ṣé wọn ti jámù kur'an láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni wọn ṣe. tó ẹnìkan náà lè kọ́ wọn nínú ní kí wọn kọ́ èyí tó dáa jù ọ̀nà àlọ́ ọ̀nà àlọ́ ọlọ́wọ́ ọ̀nà ní sunnah anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam.

ẹ̀mí ẹ̀ bá sí pàtàkì sí tí ò dẹ̀ fẹ́ parun ẹ̀ńtẹ́ni ẹ̀ bá pàtàkì tílé ayé rẹ̀ bá jẹ lógún tí ò fẹ́ parun wọ́n ní irú ẹni yẹn ẹni máa ń sojú kòkòrò àti wámà wọn ló máa ń sojú kòkòrò àti máa káàkiri àwọn ibi tán ti ń jókòó ọ̀rọ̀ ọlọ́run. ẹnì kan sọ nídọ̀kan ẹnì kan sọ pé nínú àdánwò tí ń ṣẹlẹ̀ òun náà ni pé alukọ kẹ̀ẹ́dùmá rẹ̀ ọ̀rọ̀ yẹn àṣìṣe èèyàn ńláńlá tó pàtàkì ó lè fa àṣìṣe nínú ìwé kẹ́lùmọ̀ tó alukọ ó jáde nínú àhàdí sanadu Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàábé ìjókòó náà bá jókòó lánàá bí alukọ náà máa sọfí ẹ̀ bá gbé halkọ̀ inú ma rẹ ọ̀rọ̀ yẹn àti gbé mistake yẹn àti gbé sápò nìkan àwọn ló gbé rẹ̀ tẹ́gbẹ́ ìjókòó tí à ń pè dé òun náà ní ìjókòó tá a bá ti kọ́ nípa ẹ̀sìn ṣéèkì bá rahim allah àwọn àti yanbaghi li kulli man yuhimmuhu nafsahu wa yakhsha alayhi al-halak gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá jẹ́ lógún tí ò lè fẹ́ kábàámà. lórí ayé re láyé kankiyama kí ni wọ́n ní yóò máa ṣe àyà àrísọ aláàtọ̀lábìlẹ̀ ilmi àlàkọ́ọ̀tì ilmi yóò máa gbìyànjú àti kọ́ mà ní gbogbo ìgbà ẹwà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bù òfin ọlọ́ọ̀bù òsọ kó máa wá lórí nǹkan kan lọ wà kó ilma ọlọ́ni wà nígbà wọn sọ pé ọlọ́run lè mí ṣé bá tí o bá fẹ́ parun ìmọ̀ ni ó máa wá wàhálà kọ́ọ̀sì rẹ̀ yóò tún wá máa wá àwọn àwùjọ tí wọ́n ti ń kọ́ nípa àná ìdí nìyẹn tá a fi máa ń pe ìjókòó wa ní halkọ bẹ́ẹ̀ bá pèsè ní tààlíyàn òdúró bàbá pèsè ní jilsatul fiqh wal basira òdúró hudan wa òdúró tafsir òdúró bẹ́ẹ̀ bá pèsè sọ́ra òdúró. irúfẹ́ ìṣe bẹ́ẹ̀ ló pàtàkì. ó ní èyí ó mọ ìgbìyànjú àti wá bí sáfì ń kọ́ mà ó ní torí kí ni èyí ó fún wa ń bẹ̀ ó ní lè yá nfa wálì yẹn sáfì tó lè ba àǹfààní kó sì lè fẹ́ ẹlòmíì náà láǹfààní méjèèjì ẹ̀ ṣe pàtàkì ká sàǹfààní àfẹ́lómi láǹfààní wọ́n ní wà ń bá ọ̀dà sí yàrá wà ń bá ọ̀dà sí yàrá kódà kó jẹ́ pé bí sẹ́ni yẹn kó wá jìnnà bá a ti dókun yìí àwọn ará mọ́ni abẹ́ láàrin wa ó ní yóò wọ́pọ̀ tó wọ́n fi wá láti mọ́ni yà ọlọ́mọdún aládé àwọn ará àtẹ́yìn náà ń bẹ láàrin wa anabi ni man salaka tariqan yaltamisu fihi ilman sahala Allahu lahu bihi tariqan ila al-jannah ojú ọ̀nà tó rìn yìí ó wá àníyàn rẹ̀ wípé òun fẹ́ lọ kọ́ ní òun fẹ́ lọ kọ́ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ la ọ̀nà àlìjánà yóò la kàn mo sábà máa ń ṣàlàyé àwọn onímọ̀ ní ìtumọ̀ ẹ̀ ni pé máa ń ṣe máa wà ìmọ̀ ọ̀nà àlùjànnà ni tó pé ìmọ̀ ni yóò pè yàn lọ sí bí ṣẹ́ tí yàn bá ti ṣẹ́ tó dáa yóò nà máa tún náà làwọn onímọ̀ kan sọ fún mi madaru islam pé dodo ti jẹ́ islam nǹkan méjì náà madaru islam ala shay èyí jẹ́ islam nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ talabul ilmi náà kéèyàn kọ́ ìmọ̀ tó sàǹfààní ìmọ̀ olóṣàǹfààní ìmọ̀ kitabu wa sunnah àlàfáàmì sọ̀hábà kí ni a mọ̀ ọ̀rọ̀ ọlọ́run kó mọ̀rọ̀ anábà Muhammad kó mọ kí ni àjọyé àwọn sàbí lórí ẹ̀ níta àjọyé àwọn sàbí fi yín pàtàkì nǹkan kan náà ni ọlọ́ọ̀bá ni rọ́bì allahu anhu ọlọ́ọ̀bá ti gbàṣẹ wọn ọlọ́ọ̀bá ti yọ́nú sí wọn ọlọ́run fún àti ìfòrí láyé wọn ọlọ́run ní fàyín àmọ̀nù bìmẹ́tìlímà àmọ́ntún bíi pápọ̀lì ìtajà wọn. ọlọ́ba ní àwọn ìfèrí yòókù yìí gbogbo ẹ̀yin tẹwà pẹ̀lú ànábì tán bá lè dàbí yín nínú ìdàjọ́ ìlànà tó mọ̀nà ó fẹ́ pé ọlọ́mọba ló ń kọ̀ǹfàmù àwọn sàhábà ọlọ́mọba ló sáìn wọn ìdí nìyẹn tọrọ fún máa ń kan àwọn sàábé àwọn ni wọn àjẹkẹsìn dàrú so ìmọ̀ yìí méjì méjì ní Islam rọ̀ mọ́ àlẹ́ ìlmọ̀ náà kánìmọ̀ tó sàǹfààní wàlẹ̀ amadu sọ́ọ̀lì tabatani mayẹ̀tàn kí mayẹ̀ pè wá lọ síbi ìpayọ̀ náà fàádìyí iyà sàlàfíà ọláyé nínú nǹkan tó yẹ ká máa fọkàn sí púpọ̀ ni pé ìwà níjókòó kò dàbí ó hàn nínú sẹ̀mẹ̀rẹ̀ ẹnìkọ̀ọ̀kan lákòrò ẹni tó ń sọ ó yẹ kó máa hàn lára pé kò lè mọ ègbè àwọn náà máa ń sọ̀rọ̀ lọ́wọ́ pé kò lè má rí bẹ́ẹ̀ lára wa tá à ń lọ náà àwọn náà wọn lè má dọ̀rọ̀ ọ̀rọ̀ sábà tí bá ọ̀gá ètí wọn máa ń mẹ́rin tí ò bá ti yọ sí wa lára rìjáàlà wà nìsa lọ́kùnrin wa àti lóbìnrin wa àkàrẹ̀ ọlọ́dà kò dá kàrẹ̀ ó mọ̀ sí ní tó ṣe pàtàkì òun náà ní kí n ti pé yẹn wá má kà kéèyàn gbìyànjú nǹkan tá a bá ń gbọ́ àwọn nítorí àwùjọ wa ó bùkátà àtúnṣe àtúnṣe yẹn sì ní change begins with me yóò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa àwa sàlàfíà lánàá change begins with me nǹkan tí ò bá ti dáa ọ̀ ara sálàfí lẹ́sìn pé kí ni yóò dáa sọkọlá wa subhanahu wa ta'ala kó sàmì ọ̀kan nínú àwọn nǹkan yẹn náà òun náà ni àwọn nǹkan tí àfẹ́gbéyàwó lé nìyí nínú ìdánilẹ́kọ̀ọ́ ìtagbangba yìí òun náà ní kí a pe àkọlé rẹ̀ ní hafsul islam ala talabi rizq pé islam àbíká pé al-islam wà talabi rizq bí islam ẹ̀sìn wa bó ṣe wá lójú kòkòrò pé káwá rizq ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà àbẹ̀wò àsọ̀rọ̀ àfíńdà ọ̀rọ̀ ìbáàdà báyìí láti sùn lọ́wọ́ ọba báyìí láti sùn ẹlòmíì tẹ̀sí òpin tọ̀ nǹkan táwa yé wá ṣe náà kákan sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n arísìkí náà tá a fi lólé ayé Islam ń encourage wa ó ṣe wá lójú ọ̀yìn àwa arísìkí eléyìí inú wọ́n náà pé lára kàlàfíà náà ni pé ká tún sọ pé ọ̀nà wò lágbà wá téèyàn ò tẹ̀lé lò fún ọ̀rọ̀ subhanahu wa ta'ala àti pé kí àwọn àrídì lò. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àdìsí àná ibn Malik radiyallahu ta'ala anhu. àdìsí àná ibn Malik àdìsí Imam Bukhari àti Imam Muslim. وإن كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أنا ابن مالك anazọ Málíkì ni ọmọ tó lu ọdún mẹ́wàá gbáko lọ́dọ̀ àmì Muhammad sallallahu alaihi wa sallam ó mà ta ó mà ní olé àmì Muhammad sallallahu alaihi wa sallam orí ẹlòmí jẹ́ pé pé Anas nínú ẹ̀mí òkèrè nínú àwọn tí wọ́n pọ̀ ní àbí àmì Muhammad ní anazọ Málíkì wọ́n sọ pé كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم اللهم آتنا في الدنيا حسنة

Imam Muslim wa mú àlékún wa nínú àlékún àti Imam Muslim ó ní pé wàkàna anasun idà àròdà ànyẹ́dì ọ̀wà bìdá àwà kì í dá àbí ha wà idà àròdà ànyẹ́dì ọ̀wà bìdó àhín dá àbí ha fìhì. Wọ́n ní Anasun Malik kí ló pe àdó àfúnni ṣe? Allahumma atina fi dunya hasana. kí lè máa dá ọlọ́run ṣòro ayé fún wa ṣòro ọmọ fún wa làwọn bìyà náà. wọ́n wá nínú bùnmárì lọ́bì ọba àánú tó bá yẹ pé àdúrà ẹ ọ̀kan ló fẹ́ ṣe yóò yà sí àdúrà yìí. kápẹ́rẹ́ ọ̀kan ló fẹ́ ṣe ládùúà àlọ́mọ àtúnmọ́ tó dúnìyà fásánàfá nìkan ni ó dọ́pẹ́ tó bá fẹ́ ṣàdúrà tó pọ̀ kò ní yọ àdúrà kí wọ́n á ní àdúrà yẹn kó sínú oore ìtayé síwájú ọ̀tọ̀mọ́ nínú oore ìtayé òní arúgbó wa àfọwọ́dà ibùdó kẹfì ọ aleyhi rahmatulah wọ́n ní alhassanatu fi dúnìyà oore ilé ayé ó yẹ kí mùsùlùmí máa tọrọ pẹ̀lú àdúrà yìí wọ́n ní tashmalu kulla matlubin dunyawi gbogbo nǹkan kan máa ń wá ní ayé wa àdúrà yìí kò sínú min àfihàn nínú àlàáfíà wàdáàrí rọ́ọ̀kà àti ilé tó jẹ́ pé ilé àwòsífìlà ilé àwòdání ẹnu ilé tó dáa wọn ló kó sùn wàzọ́wùjàtìn hasana ẹlẹ́àdé ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ ọkọ tó dáa kí wọn náà máa sọ pé ẹ màbú ni ẹ bá tún sọ bẹ́ẹ̀ màbú ni wàzáwójìn hasan àzáwójàsìn hasan nínú orí ayé nìyẹn ẹlẹ́àárẹ̀ ìyàwó rẹ̀ tí ó máa gbọ́rọ̀ sọ̀kẹ́ lẹ́nu tí ó máa tọ́jú ọmọ tí ó pọn bàbá ọkọ lé tí ó pọn ya ọkọ lé tí ò ní ṣe me and my husband yóò kọ́ rẹ̀ ọkọ mọ́ra yóò kò dìde mọ́ra níbi Islam ṣe fi ìlànà kalẹ̀ àti àlà wọ́n ní wà wàlàdì báàrì nínú orí ayé náà ni ọmọ rẹ̀ ọlọ́run gbogbo àwọn ọmọ wa má fàṣọ wa lọ́wọ́ rẹ̀ ibi tí mo wá lọ́wọ́ bẹ́ẹ̀ wà rìzìkìn wà fèyìn wà rìzìkìn wà fèyìn ebùnà kẹsàn-án wa ni kálukú àwọn tó ń já rìzìkìn wà rìzìkìn wà fèyìn ọ̀rẹ́ mi àbùlù wá sí wọ́n sì rẹ́rìn-ín sẹ́ńtà náà dọ̀ wá fèyìn wà rìzìkìn wà fèyìn. bẹ́ẹ̀ náà arizikì tó fẹ́ ẹgbẹ́ ibi kẹfẹ́ rẹ̀ sọ pé wà rizikì ó ní wà rizikì wà arizikì tó dóòrò wà ámàlì nǹkan bákan náà kéèyàn aríṣẹ́ olóore ṣe ó túmọ̀ sí pé ètò Islam súnà tá à ń ṣe súnà tó fààyè lẹ̀ fún káwa arizikì lọ́nà tó dáadáa منه حديث معاذ حديث معاذ بن عبد الله بن خبيب عن أبيه عن عمه وني أبو محمد صلى الله عليه وسلم نجوكا وني كنا في مجلسين وني هو نجوكا نجوكا فجاء النبي صلى الله عليه وسلم وعلى رأسه أثر نار sọ̀hábì olùgbà kan wà níjòkó ànábì wa dé níjòkó yẹn náà ìgbàgbọ́ ànábì wa dé àwọn wa rí pé àpẹẹrẹ pé omi wà lórí wa Muhammad sallallahu alaihi wasallam bí ẹ pa ànábì ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán fàkọ́dọ̀ bá ọdún àwọn kan àwọn tán wà ya ìwà ànábì ìdùnnú ìtúraká ó tún wà lára rẹ̀ yàtọ̀ ní èní ànábì ní ajali walhamdulillah ànábì ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni mo dúpẹ́ fún ọlọ́run ọba ẹ̀kọ́ nìyẹn wọ́n máa sọ fún yàn pé ara ẹ̀ mọ̀ ń gbádùn tó bá ń gbádùn tó sọ pé ajali walhamdulillah mọ̀ pé ìgbádùn kí ni ẹ̀ kí ni yẹn kófòrò ní ìmọ̀ yẹn nígbà tó yẹ kẹ́ ẹ sọ fóun gbádùn yìí náà ṣe gbọ́dọ̀ lùfẹ́ rẹ àwọn sọ ábà kí wọ́n sọ wọ́n ní nàró kàlíyàwó ma fọ́ ìbànú ìwà anábì lẹ́nìí lùkẹ́ tó yàtọ̀ òfin ìyàtọ̀ ìdùnnú wà lára rẹ anábì Muhammad fàtúlẹ̀ ní sọ pé ajá ẹ̀ parọ́ bẹ́ẹ̀ náà lọ ṣẹ̀rí wàlhàmdùlìlá àti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọ̀bà ní tí mùsùlùmí máa ń já ibi tákìlá wà nìyẹn níbo ni anábì dá ọpẹ́ padà sí. anábì ọ̀gá oṣù ọ̀bá wa yìí oṣù ọ̀fun wa ni ah, ìkìlẹ̀ tó ti fẹ́ ìtì ọ̀ mẹ́ta dà ó lè padà sí yẹ ó lè padà sí halẹ̀ ṣùgbọ́n ọ̀fẹ́ alhamdulillah wọ́n kọ́kọ́ dá ọpẹ́ padà sọ́dọ̀ alimọ́nìyìn ẹni tí màá ń kẹ́ni tí ń jẹ́ ká rọpẹ́ dá òun náà ní ọlọ́run wọ́n ní àwọn sàhábà ìgbà tí wọ́n fẹ́ lé fanagba muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní summa khada an-nas wa fi riwayatin summa afada an-nas fi dhikri al-jinan. sẹ́ǹtù bó ṣe rírí ànábì yẹn rírí ànábì yẹn ó dọ̀ wọ́n lójú wọ́n pé appearance ànábì ó dùn mọ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ nípa ọ̀rọ̀ ayé pé ká jọ. sẹ́ǹtù ó kàn sí bá ṣe àwọn kan sọ ah, owó ìgbà téèyàn náà bá rówó tó bu sọ ara téèyàn náà wú ẹ̀ tó ṣe èyí ó máa dání wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ débi wọ́n bá fẹ́ gbogbo ẹ̀ náà ilé ayé náà ló máa gbèrò téèyàn bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀jẹ̀ kó máa sí lọ́run gan wọ́n sàfẹ́ padà yẹn dọ̀ rẹ síbi pé kéèyàn máa wulẹ̀ dààmú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ wà bá a ṣe wáyé nígbà kan náà bí lọ ẹ̀mí ni láàbà àtàbí ìdílé ní màdìtà làbá àtàtà gíná arábìnrin ẹ má gẹ tẹ̀rọ ọ̀nà o ẹ má dàrú o làbá àtàtà gíná ẹ bí má lè ta kò sí tó burú níbi ọ̀rọ̀ fẹ́ni tó bá kápáyọ̀ ọlọ́run má lára kò sí tó burú níbi ọ̀rọ̀ fẹ́ni tí ó bá bá ìpayọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ làbá àtàtà gíná má lè takọ̀ arábìnrin ẹ má jẹ kó dàrú ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ mo má sọ fún wa tòlábùlẹ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bí mi. ẹ má máa gba tító tẹ bá ka tẹ bá ka àdìsí láàrin ọ̀rọ̀ bóyá ń ka bí sọyí fíkì òsún náà ń ka àdùwàdìsí ń ka àwọn sílà tá a máa ń kà fún fíkì wọn yẹn ń ka àlùmọ́bìnrin ẹ má máa gba tító tẹ bá táwọn afá bá mú ọ̀rọ̀ wá láàrin àdìsí lọ́pọ̀lọpọ̀ sílà tá ti máa ń lò tá máa ń sọ̀rọ̀ nípa ká kọ̀rọ̀ jọ wọ́n kàn má bẹ àná ṣe là bá àtàbí gíná ṣe mà ní. lókè bá padà sínú ìpìlẹ̀ tẹ́ bá wo tẹ́ bá wo tó bí àdé yóò jẹ́ ká gbàgbọ́ yé àdé tẹ̀ bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́. sókàn pé bọ́n ṣe rí àná nìyẹn sọlá àlùfọlá lókè wọn padà lọ sí pé ah, ọ̀rọ̀ ayé mà dáa o tó lọ́n bá kẹ́yìn náà bàbá bá máa lọ sí pé lẹ́yìn òní náà àná mi ní ọ̀ ẹ̀ má jẹ́ kó dáa o láàbà àtàbí gíná ìmọ̀ ní anabi ni ṣùgbọ́n wàsí hàtó límọ̀nì takọ̀ xeyìrò nínú gínà ṣùgbọ́n tó bá ní kéèyàn mú nǹkan kò sábúrú bí kéèyàn rọrọ tó bá jó nípa yọrọ anabi wa ni ṣùgbọ́n wàsí hàtó límọ̀nì takọ̀ xeyìrò nínú anabi ni kò sì sí náà ẹ jẹ́ kó yẹ yín anabi ni àlàáfíà ara kù kéèyàn lálàáfíà fẹ́ni tó bá nípa ayọ̀ ọlọ́run àlàáfíà sì dá olóore ju ọrọ̀ lọ àlàáfíà lóore fẹ́ni tó bá nípa ayọ̀ ọlọ́run bá ju ọrọ̀ lọ ó tún wọn pé béèyàn ò bá lọ́rọ̀ tó bá ti lálàáfíà yorùbá náà sọ wọ́n ní ẹni tó bá lálàáfíà kí wọ́n ló ní bí islam ṣe máa ń kọ̀ ń sọ lè yẹn téèyàn bá ti lówó ẹ̀sìn wa ẹ̀ balance gan ló fi jẹ́ pé nínú ọ̀nà téèyàn lè gbà sọ àwọn èèyàn nù òun náà ni kéèyàn máa sọ̀rọ̀ bí ẹni pé ojú kan ọ̀rọ̀ mi kí wọ́n fẹ́ máa sọ pé kálówó kálówó ẹni tí ò ní kọ́ àníbi ni wàsíhàtú limani takọ khayrun minal kina ṣùgbọ́n sẹ́ni ẹni tó bá lálàáfíà tó bá wá ń rí àlàáfíà rẹ̀ lò lórí ìpayọ̀ ọlọ́run àníbi ni ó tún lóore dúkọ́ máa nàgà ọ̀rọ̀ lọ́wọ́ tí ò bá lọ́rọ̀ ọ̀hún kó má kábàámọ̀ pé òun ò lọ́rọ̀ ayé o ànábi ni wà á tẹ́yìnbó nafsi ṣùgbọ́n kẹ́kàn wa kọ́kàn balẹ̀ mínà nàáyà ànábi ni kọ́kàn èèyàn balẹ̀ nínú pẹ́ni yẹn ń gbádùn náà lọ́wọ́ wàhálà ìlú yẹn bẹ́ẹ̀ tó fẹ́ẹ̀ ní gbogbo nàìjíríà ṣùgbọ́n tẹ bá tún rí ojú ló tún máa wọ̀ àná ni. wà á tẹ́yìnbó nafsi mínà nàáyà ànábi ni kọ́kàn èèyàn balẹ̀ nínú pẹ́ni ṣẹ́rí nǹkan táwọn wà bẹ́ẹ̀ tá àmọ́ iye yìí ọlọ́mọ ìdè àmọ́ iye lókè ìdàkẹ́ yóò mọ iye ìdàkẹ́ yàrá pàdánù ẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ bíi last week ni ẹnìkan tó pè mí ẹnìkan ní pé ẹni tí mò ń sọ yìí èèyàn pàtàkì ní wọn láwùjọ mi ìfẹ́ ẹni wọn pé mo fẹ́ bí nílùú ìbẹ̀rẹ̀ mo ní kí ni ìbẹ̀rẹ̀ wọn ni ṣé yìí gbádùn ayé yìí wàlọ́ọ̀hìn àbí mo ní à ah, alhamdulilah gbádùn ẹ̀ o wọ́n ní pé kò sí fọkànbalẹ̀ owó wà níwọ̀nba ọ̀làjú wà níwọ̀nba gbogbo àwọn ọmọ ti ya tọ́ọ̀gì mọ́ wa lọ́wọ́ àwa àtàwọn ẹnìkejì wa lọ́kọ níyàwó kò sí fọkànbalẹ̀ síbẹ̀ kan ṣe wọ́n àkànkọ́ra wa lẹ̀ ní àtìpapọ̀ nínú relationship yìí láyà mọ́tò fi há mo ní àwa ń gbádùn pé àbàjẹ́ bàjẹ́ à ń gbádùn lára mo ní kí ló fà á mo ní sẹ́ni tó fà á ní pé ibi tá a ti jọ pín yà ọ̀rọ̀ yìí mi fi wàhálà yìí mo fi ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni mo ní sẹ́ni ibi tó ibi tá a ti jọ pín yà ó ní pé tá a ti jọ mọ̀ pé kò dáa lánàá orí kò dáhùn làwa náà sì wà nínú ṣùgbọ́n ẹ̀yin rò pé nítorí pé báyé ṣe ń yí ká máa báyé yí ẹ̀yin lọ pẹ̀lú ẹ̀ ntẹ wá rò pé ẹ padà mú ẹ fi mú un ṣùgbọ́n nǹkan tí ò ṣe mú àfi lọ́dọ̀ ọlọ́run tí ṣe kọ̀kan balẹ̀ tí ṣe ìdùnnú ibi ẹ̀sìn ẹ̀ tó fi sìn ẹ̀ ibi ẹ̀ ti kúrò wàlá àwọn ọmọ tó wáyà àkúyà mo fi ọlọ́run wá búra ọ̀rọ̀ last week lọ́rọ̀ yìí sẹ́mi tí èèyàn bá fi lé ẹni tó ní kó sọ pé sẹ́yìn ń gbádùn wọ́n à ń gbádùn o wọn á fún ẹni ẹgbàmù mo kàn sọ ẹlẹ́fẹ̀ ẹgbàmù mi mo ní àwọn ìyàwó mi méjèèjì lọ́ọ̀dẹ̀ mi ní wà mo ní kálukú mọ límìtì ẹ lábẹ́ ẹ̀sìn náà kálukú gbọ́dọ̀ kọjá ìyá rẹ kìí ṣe tó lófin kìí ṣe tó lófin ológun ti Islam ní kò gbọdọ̀ sí kínní bóòlù yóò fi máa jà sẹ́ńtì ọ̀kọ́jọ́ kò wájú ọkọ̀ dídìrín yín ṣe ni ẹni tó bá kọ́ débẹ̀ ló láàyè sẹ́ẹ̀mọ̀ ẹni mo ní yòó ní dá wàhálà lẹ̀ lọ́dọ̀ sí wa I see. àìsọ̀rọ̀ tó bá fẹ́ dá wà lẹ̀ màá kọ kan màá kọ náà màá kọ tó bá ti mú yẹ̀sì kò tí èso lọ dálẹ̀. sẹ́ni tó bá fi àdúrà pé ẹjọ́ kò ń àwọn ní mà tó máa ń lọ bá wọn kò àwọn ti wá ní ìrìn ṣe é ṣe é because lè wọn kúrò níbi tọ́lọ́. ومن أعرض عن ذكري فإن له شفقة sẹ́wọ̀n tó sọ̀rọ̀ gbọ́dọ̀ àwọn alẹ́ lọ́yẹ̀ náà ni alhamdulilah ṣé àdúgbò fọlọ́ wọn bá wà láìké ṣe ti fáàrí kí ni kí la tún fẹ́ bí nílá ìtàhálà ọlọ́wọ́n bó ti jẹ́ ká máa rí dáadáa sí pìtàn dáadáa sí náà ọ̀kadà mélòó ló wà ń ta ọlọ́kadà náà barakallahu fik àwọn èèyàn ti jáde òní business òní kìíní kan ọlọ́run sì ń fa àlùbáríkà sí ẹ̀hùn ìgbà náà ẹ̀hùn ìdùn sí lọ ẹlòmíì ẹ̀hùn ìgbà tiẹ̀ lọ owó òde ìdáàbò tẹlòmíì lọ owó òde ọlọ́sọ̀fẹ́ ala bi zikrillahi tatma'innul qulub níbi ìrántí ọlọ́run ọba nìkan níbi ọ̀rọ̀ ọlọ́run ọba kéèyàn dúró sí ọlọ́run ìbẹ̀lẹ̀ ọkàn lókè yẹn bá a ti wà yìí mélòó nu wa ló lówó àti ẹ̀gbọ́ ti èmi nǹkan sẹ́mi dolówó ni ní alhamdulilayi náà àrísọ yìí Buhari náà àrísọ yìí Muslim ká ẹ̀yìn ọmọ rẹ̀ rí wọn lẹ́yìn nígbà yóò ti máa kásẹ̀ àná rí àwọn náà sọ àbúṣe ẹ̀rọ yẹn ni mo ní ibùdó yẹn dòwó lọ. bí ẹ bá ń dá rẹ pé ah ìwọ kiri ibi ló tún wà lọ́nà ọ̀nà ṣòwò wọn fún wa ló ń bẹ wọn fún wa ní kankan bẹ wọn tébù náà kókè yẹn balẹ̀ jẹ́bi tá a máa sọ nígbà táwa dùn sàlàfíà ní ìsìn alhamdulillah ṣé dss ń wá wa wọn ìlú wọn wà ní business pẹ̀lú wọn àtakòjọba àtakòjọba àgbà gọ́vnọ̀ fa wàhálà àyèsí president sẹ́ni ó fún wa ní kámọ́ wa mọ́tò á sì gbàwé ọkọ̀ àràfáyẹ fún gésà àyígbà wọn wé tá a bá rí náà yẹlò àdó àtàkókò díẹ̀ ká tó lọ bóòlù àti afẹ ní pọblẹmù àwọn tó sì ń fẹ́ ìjọba láàrin wa àbúrò àrídà nígbà tí ẹnẹ ń ṣe strike rẹ àbúrò àrídà yà lọ lé wọn wá jókòó sí tọdún sẹlẹ nígbà yàwọn lọ lé ẹ̀yìn lẹsẹ káre tó bá yàn bá tún padà sanwó náà ẹ tún padà dọjà ni sàlàfíyàmù èyí ṣe protest ọkàn yóò balẹ̀ ọkàn yóò balẹ̀.

alhamdulillah sọlẹ̀ yìí mo tọ́ òun náà ni pé islam wàlá ẹ̀sẹ̀ sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam oríire ni tọ́jú nǹkan tí ó ṣe fún ẹ̀rọ rẹ̀ yóò fi hàn sí ojú ọ̀nà tó tọ́ inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam al-Qur'an yìí sunna anabi ni máa ń tọ̀yàn sọ́nà tó dáa ní ibi tó kìnyìn ó ti balẹ̀ ìgbà ni máa ń tọ̀yàn sọ́nà al-muhimmu anabi wa muhammad sallallahu alaihi wa sallam mahadu shahid níbi àdìsí anabi ní làbá tàbí dínà ìmọ̀nì ẹni tó bá dúró fún ayọ̀ ọlọ́run ọba kó ní kò sí láì fi mẹ́ kò sí láì fi mẹ́ nítorí pé ilé ayé wa ọ̀rọ̀ láàfin nínú àwọn nǹkan tí ọlọ́run ń lò ilé ayé fi máa ń tẹ̀síwájú ọ̀rọ̀ ayé òǹbẹ̀ǹbẹ̀ ọ̀rọ̀ ayé òǹbẹ̀ǹbẹ̀ ẹ̀wọ̀n nípa ìgbà máa ń sọ̀rọ̀ wàláìlà àdìsí ẹ bá rí ọkọ àtìyàwó lọ́pọ̀lọpọ̀ ọ̀dà tó sì bá wà nínú ẹbí ìdáná sábà wà kódà kí ìyàwó gbà pé ọkọ òun ó le ẹ̀yìn kì í dàmọ̀ràn kì í ṣe kínní kan tí ètò bá wà nílẹ̀ ìjà ò ní máa pọ̀ bẹ́ẹ̀ ni mo fún yín bẹ́ẹ̀ bá rọ́pò àjà ọ̀dọ́ sábà já ajá ajá ajá ajá já nọ́mbà wán kọ̀ sí ìjà nígbà míì tá a bá yọ̀rọ̀ ẹ̀sìn àgbọ́yé kó má ra ń bẹ́ẹ̀ wàláì pọ́fàtì ìjà ń dájà lẹ̀. torí lè sáànù làhálì obìnrin obìnrin ò ní sọ́jà dìní ṣùgbọ́n ìwà tóbìnrin mọ̀ wò ni pé àfihàn ní ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ ni hadith ni o fún mi lóúnjẹ dọ́ọ̀bù káàtà rẹ àbí kó mọ̀ sí ibi ọkọ̀ náà mọ̀ sọ fún mi kó wọ lọ́kọ̀ ilé tó rọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Yorùbá ọ̀pọ̀ bá ń gẹ́ ti máa ń han ọ̀rọ̀ yọ ọlọ́kọ̀ sí i ẹlòmí ò sọ lónìí bàbá ọmọ lòun ní àwọn ọlọ́kọ̀ kí ló fà kò ṣètò lápò bí wàhálà ìgbé tó bá dé kódà àkọ́kọ́ rẹ̀ lé bí kí ni yóò máa tàbí àlàmú ògọ̀ yóò kàn án máa túmọ̀ rẹ̀ ọkọ̀ àjọkẹ́ fún rẹ̀ torí tó ń rówó gbà yìí. ó ń rówó gbà yìí ẹ̀yin mọ̀ àdúgbò parọ́ ni sẹ́nu parọ́ ni. bárakàlọ́ọ̀ sí. bẹ́ẹ̀ náà àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe nílé ayé owó láti máa ṣe kọ́nà kó má jẹ́ kí owó kó má jẹ́ kárìtì ti halal kọ́nà kó má jẹ́ kó wọ́n ẹni kọ̀ọ̀kan wa. bákan náà ẹ̀sìn wa náà nínú nǹkan tí mo ń dé kẹ́sìn tó lọ síwájú dáadáa wàlẹ́ owó náà wà mẹ́ tí a bá rí owó sẹ̀sìn ẹ̀sìn adùn ẹ̀sìn adá lórí àgbẹ̀yé tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ má fọkàn balẹ̀ tó bá wà mẹ́. sheikh wa abdulaziz bin baaz aleyhi rahmatulah wọ́n ṣàlàyé fún wa nígbà tó ń ṣàlàyé nípa wípé ó tún ṣe nígbà míì ẹni tó bá ń pàwọn èèyàn nípa ẹ̀sìn ọlọ́run ọ̀pá tágara bá dáa ó lè máa gbowó níwọ̀nba lórí ẹ̀kọ́ tó ń kọ́ wọn yẹn kìí sowó ẹ̀kọ́ owó pé kí ìgbé ìgbìyànjú yẹn kó lè máa ṣe kíni kó lè máa tẹ̀síwájú. ṣé ìgbàgbọ́ àwọn sọ pàtàkì pé káwọn tí wọ́n ní nínú ẹ̀sìn kan máa ná wọ́n sọ pé fa innahu lawla Allah subhanahu wọ́n ní dájúdájú tí kì í bá ń ṣe ọlá àtọlọ́hún fún mẹlmẹl lẹ́yìn wá àgbà kí ni jẹ́ àlmẹl lẹ́yìn wá àgbà owó wọ́n ní làmìyẹsẹtì ìlkẹsìrọ làmìyẹsẹtì ìlkẹsìrọ mi nàá nàá tuka àlùmá wàtẹbílẹ ọjà tí ì bá ṣe àánú Ọlọ́run lákòókò àti lẹ́yìn wá àgbà owó sẹ́ẹ̀kì dèmbà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ìbá kiri dáwà ṣe wọn àbá kiri kẹ́kọ́ wọn àìbá kiri dáwà ṣe falmẹ́n wọn owó dúkìá yusan ibùn mùsùlùmù aláàtọ́lá bẹ̀rẹ̀ ìmẹ̀ ẹ̀sìn gan owó máa ń ràn yàn lọ́wọ́ bí wọn bá fẹ́ wá sí halkọ tí ò bá lówó tó kọ̀ọ̀kọ̀ tí wọn bá fẹ́ wá sí lẹ́kọ́ tí ò bá lówó tó kọ̀ọ̀kọ̀ wọn ni wàhálà kọ̀dọ̀ yìí owó náà máa ń ràn yàn lọ́wọ́ láti gbọ́ bùkátà ayé làkọjọ sàlàfíà ti wa tẹnika bá sílẹ̀ má jẹ báwọn pé ẹni tó bá ṣe ó tòsí wàláì ìbá ni ọ̀rọ̀ àwọn ọ̀nà tó jẹ́ ọ̀nà halal tó yẹ kí gbogbo wa tọ̀ tá a fi jáde kó mọ́ọ̀sì ní kálukú gbọdọ̀ tọ̀ tóbi làbá tàbí gínà lè máa ní àwọn. nínú ayé ọlọ́ba sọ̀hánà ọ̀hún قال أنا واقتدم فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا قال أنا واقتدم فيما آتاك الله الدار الآخرة إيه كتلا عبادة قال ما في هو القيامة ما في ويليهم ما في ما في ويلي àwọn onímọ̀ àwọn nìkan náà من العلم والجاه والمال والعقل ilmi wal-jahi Yadla imani yala ipò pàtàkì kan ní yala ẹwà ní yálà òye kan ní owó ní gbogbo nǹkan tí ọlọ́ba kan kálukú ọlọ́ni máa fi wá ọ̀run ni o. wàlà táwọn sànà sí ìbàkàmínà jùlọ ṣùgbọ́n lábẹ́ kó ń wá ọ̀run yẹn lábẹ́ pé ìhun wọ̀run wàlà táwọn sànà sí ìbàkàmínà jùlọ mọ́gbàgbé ìpín tiẹ̀ náà nílẹ̀ ayé àwọn nínú àwọn ní ìtumọ̀ ìpín tiwa nílé ayé tó náà bá ní ká má gbàgbé òun náà ni mina al-kasb al-halal wal-bay' al-halal wal pé o ní láti ṣiṣẹ́ tàbí kó o ṣòwò kó o lè bá a rí èrè ó jẹ́ èrè tó bá òfin lọ. من الكسب الحلال والبيع الحلال والربح الحلال pé ká ṣiṣẹ́ ká jèrè ọlọ́ọ̀bá ní mẹ́gbàgbé àṣìṣe yẹn náà tẹ́báwé lẹ́yìn ẹgbẹ́ ìkẹ́yìn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba fún wa afọ àjẹmọ kẹfì ìrọ̀lẹ́ rahmatullah onísùnmọ́ pé wọ́n jàgbé ìpín rẹ lábẹ́ àyà ìpè wà tẹ́gì sí máa àtàkà Allahu daral akhirah wala tansa nasibaka mina dunya kílótẹ́lẹ́ wa ahsin kama ahsana Allahu ilayka subhanallah ẹ wà al-Qur'an ọlọ́run ní gbogbo tí mo bá fún ọ máa fi wá ọ̀run bákan náà mẹ́gbàgbé tí wọn náà bù káàtà nílé ayé wà á sin kàmá àsámàlọ́ ilé wà á máa ṣe dáadáa bọ́ọ̀lù ọ̀hún ti ṣe dáadáa sí wọn náà ó kàn ṣe tó bá rí ayé yẹn tó bá rí kó jọ mọ́jọra rẹ lójú mọ́dáná mọ́dálò wà á sin kàmá àsámàlọ́ ilé tọ́lọ́ ń bá ṣe dáadáa sí ọ jẹ́ káwọn mọ̀ jẹ́ kó hàn. Ibn Kathir alayhi rahmatullah ọ̀nà tó bá sọ̀rọ̀. Wọ́n ní la tansa nasibaka mina dunya mina dunya. Pèsè ma kókó má dàbí ìpèsè náà láyé. Wọ́n ní mimma abaha Allahu fiha. Má dàbí sọ́wọ́n ọba náà ṣe lẹ́tọ̀ọ́ nílé ayé. Minal ma'akil nínú ká jẹ oúnjẹ tó dáa. Wal masharib ká mú nǹkan tó dáa. Wal malabisi ká wọṣọ wẹ́lmẹ̀ lẹ́ẹ̀kì kápẹ́yàwó tígbàláyé báwọn akẹ́yàn mọ́ sínú àkóso lágbà tó wò bá a ṣùgbọ́n tí àwọn èèyàn bá ti jẹ́ ojúlélẹ̀ tó ń ṣe jẹ́jẹ́ náà kò lè fún mi kan àbáraka lọ fún un. wàlá sí ibà kàmínà dúníyà ọlọ́run má dàbí ìpín láyé ẹ̀dùn kẹfìr ó ìpín yẹn nílé ayé òun náà ní jíjẹ oúnjẹ tó dáa mímu tó dáa wíwọṣọ fífẹ́yàwó ó ní fa ìnà ìdẹ̀rọ̀ torí ìwọ pọ̀ lọ rẹpẹtẹ yìí ìwọ kan ní tọ́lọ́hún wàlí nafsika àléka hakọ ìwọ tara tiẹ̀ náà wà wàlí ahlika àléka hakọ ìwọ àwọn ọmọ àtìyàwó bẹ wàlí zawrika àléka hakọ àwọn àlejò náà máa wá bọ ó yẹ kó ṣe náà wọn tún bá àlejò ó lè ó máa họrí bá dé máa ṣàlejò wàlí hakọ bá àlejò làwọn kí lọ́nà sọ ọlọ́ni fàjá àbí ẹ̀jẹ̀ sẹ́yìn kódà nǹkan tó lọ pa ẹran tó pa ẹran tó tóbi bọ̀ lọ́jọ́ náà nípa ìlọ pa fálìbò tí ó mọ̀ nínú oríire nínú kọ́lọ̀ ọba pín ẹ̀dálé oníkálìbò wọlé èèyàn láti máa kódà nínú ọ̀rọ̀ ló wà dé o eyi ẹ̀yin ó mú ẹ̀sùn di alálejò kọ́tọ̀ yẹn fi ń kú ní wa. ọkọta agamarugo bụ azụ aladararugo ẹsẹ̀ lọ́jọ́ ọ̀tọ́ àwọn àpò bóyá kí ọmọ ìyá rẹ̀ ti tẹ̀ka pa mi. no yẹsù yìí láti mọ̀ tọ́ àwọn anábìrì kan fáwọn èèyàn ló ń jẹ kì í bá àwọn aláìní nìkan ẹ̀wọ̀n pé náà àwọn kan ń bí ìfẹ́ náà nìkan yìí. so sẹba wa ayà yìí ọlọ́ba sọ fún wa pé ká má gbàgbé ìfìfún nílé ayé nínú òfin wa ẹgbẹ́ jíjẹ mímu níná nílò wíwọṣọ jama àti láti ṣe arìsìkì kiri ẹ̀rọ sọ fún wa pé arìsìkì pàtó lọ́jọ́ pé Islam wa encourage wa pé ká ṣiṣẹ́ ká gbìyànjú jama mùsùlùmí ẹ̀jẹ̀ ká ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ ká mójútó ṣẹ́ wàláyé tí Islam fẹ́ràn. lẹ́yìn òdodo ọ̀rọ̀ délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mahat náà máa àti oṣù wa pé àwọn àbúyọ rẹ̀ níṣẹ́ kan bá bọ́ èèyàn máa ń wà mí ni nígbà tí èèyàn níṣẹ́ kan tó bọ́ wọ́n lọ kan ọ̀rẹ́ tó ń jókòó sálárì kò fẹ́ nígbà wọ́n bá lè bọ́ọ̀nù kan bá bí èèyàn máa ń lọ bò eléyìí nínú nǹkan tí tó yẹ ká kọ́ra láti ẹ̀sìn yìí. ọlọ́ba subhanahu wa ta'ala inú suratul Jumu'ah ọlọ́ba ni yá ayyuha alladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillah wa dharul bay' dhalikum khayrun lakum in kuntum ta'lamun. ọlọ́ba ni ẹ̀yin ìgbà dóòdòdò tó bá ti di jọ́ jimá bá ti pè mú ẹ tètè tààrà sàtà lọ síbi àwọn jumá ẹ lọ síbi àwọn sí ọlọ́run ẹ lọ gbọ́ kùtùbà ẹlọ kíjú máa ọlọ́ba ní kí ẹ ṣe eléyìí ìlú lórí tó bá yẹ pẹ́ máa kí ló tẹ̀lé nínú àyà ọlọ́ni fáyidà níbo lọ́lọ́run fi ní ká kúrò wádàrú lè báyìí wádàrú lè báyìí títà títà àtìkálẹ̀ ó túmọ̀ sí ibi tá a wà bífọ̀ ibi títà àtìrà ibi iṣẹ́ wà láwà wádàrú ọlọ́ni pa títà àtẹ́rà tó tẹ̀bọ́ kí wọn kan fàyídà kúndìyà ti sọ̀lá tó fàǹdẹ́sọ̀rọ̀ fìlà wàtáwù min fadlillah wadhkurullaha kathiran la'allakum tuflihun. ọlọ́mọdé tẹ bá ti kú òní di tí wọ́n bá ti kíjí máa tán ẹ̀fọ́ sórí ilẹ̀ ẹ̀fọ́ sórí ilẹ̀ ayé kí ni kẹ́ wá máa wá ẹ̀ máa wá fadlillah ẹ̀ máa wá àjùlọ ọlọ́run àwọn onímọ̀ ní àjùlọ náà níbi òun náà ní alikẹ́sùbù wà lérè ká lọ sòwò ká jèrè ká fẹ́ ká lówó. torí pé níta ẹ̀fìn màsìnyá kù ní níbo lọ́lọ́run ti ní ká kó níbo ló ní ká padà sí ká padà sí iṣẹ́. ọlọ́ba ní tẹ̀lé ṣe lè wà lóko lọ ẹ wá máa ṣe kí ni ẹ máa rántí ọlọ́run ọba làálẹ́kùn tó filẹ̀ kẹ́lẹ́ bá a ti ṣe pé yóò jèrè kọ́lọ́ba kó mọ́tà jẹ́ ká jẹ́rìí. nítorí pé lérè jẹ́bá àwọn onítàfẹ́ òsè máa ń sọ òun náà ní nǹkan méjì. husulu almargub husulu almargub wàfàwátù almargub husulu almargub nǹkan tó ń wùyàn tọkàn wá fàmà kó ṣẹlẹ̀ wàfàwátù almargub nǹkan tí ń bà wá lẹ́rù tí ń pa wá láyà kó mọ̀ sí ma fàlàhùn nìyẹn. ọlọ́run tẹ bá ti ṣe léyìí tẹ́ ẹ kírun tẹ́ ẹ mójútó sẹ́ tẹ́ ẹ fi jẹ tẹ́ ẹ fi mu kí lọ́lọ́ lẹ́ ṣe tó fi hùn ó gbàgbé nínú tó bá torí ẹ̀sìn ṣe tó rí jíjẹ mímu kí ni wàhálà rẹ̀ èrè tẹ̀sìn èrè tilé ayé èrè tọ̀run òṣùwọ̀n ìkànnì àfọlàfọ̀nà sọ́ọ̀lì àwọn kìbìnrin Malik Ibn Kathir wọn máa sáré wá ipe àrọ́kì ibn Malik yìí idha salla al-jum'ata insarafa fa waqafa ala bab al-masjid tó ń bá ti sálámù ní ìjùmọ̀ àbáyé yóò wá dìde yóò wá bọ́ sẹ́nu ọ̀nà mọ́sálásí tó bá ti dẹ́nu ọ̀nà mọ́sálásí kàkọ́ wa yóò wá sọ pé Allahumma ìwọ olúwa inni ajabtu da'watak òní ọjọ́ jimá o ti pè mí mo ti dáhùn báyìí wá. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا ó ti pè mí pé kí n wá mọ́sálásí kí n wá gbọ́ kútu àti wá kí n máa mọ̀ sí wá o. wàsọ̀lẹ́ ìtùfàrí lọ́kàkà ẹ̀rọ ọ̀ràn àyàn tí ń ṣe júmọ́ mo ti kí tán o. wàǹtàṣàrùtù kàmá àmárùtà ni ìwọ náà ló ń tó bá ti kí júmọ́ tán mo tún láǹfààní pé ń bọ́ sórí ilẹ̀ ni wọ́n jẹ́ mú lọ mo tún wá fẹ́ bọ́ sórí ilẹ̀ báyìí bó o ṣe pamí láṣẹ fàrùzókò ní bí mo ṣe ń lọ yìí ọlọ́run ní tí mo ń tà mo fẹ́ kí mo fẹ́ kí n bèrè ń bẹ̀ ọ́ rọ̀ mí lọ́wọ́ fa anta khairu raziqin fa anta khairu wọ́n bá ti máa rọ̀ yàn lọ́wọ́ kí lélẹ̀ ìjọba hafsul islam ala al bí èèyàn máa ń ṣiṣẹ́ ẹni tó kí n sán níjọ́ júmọ̀ àti ìwọ́lọ́ba ìwọ́n náà lè fi wá kí n máa lọ báyìí جابوا الخميس آية ثانية إنه سورة الحج إنه سورة البقرة إذا طلب هذا صفوان إنه آية طلبني الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفض ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلم الله وتزودوا إن خير الزاد التقوى barakallahu fikum alukur'an kọ̀rínù tọ́ọ̀lì ẹ̀rọ ajẹ́ tọ́ọ̀lì bọ̀dọ̀ ẹ̀mí kur'an yóò fi kur'an ṣe companion mi bí wọ́n bá jẹ́ bí wọ́n bá jẹ́ tọ́ọ̀lì bọ̀dọ̀ ẹ̀mí tí ì bá wo kur'an yéyeyeye ẹni ẹ̀ máa ń ṣe ká rẹ̀ sẹ́gbẹ́rì sí ọ̀pọ̀lọpọ̀ ń ta fẹ́ mú nínú màdẹ́gbò láti nù alukur'an kẹ́rì gbàgbọ́ bá fún wa pé ti ṣe hajj ẹ̀dùn wa bẹ́ ṣe tọ́lọ́ fún wa ní àwọn òfin ọlọ́wọ́n á sọ fún wa nínú àyà tó tẹ̀lé ọlọ́ba ní lẹ́yìn sáà aleikum jona ọlọ́ba ní kò sí ẹ̀ṣẹ̀ kankan fún yín nínú rẹ̀ kó ma. àǹtàtàgò fadlan min rabbikum ife adi ta ni kẹ ṣe ta ni kẹ palẹ̀ mọ́ kẹ palẹ̀ ọlọ́wọ́n ba kẹ má ṣe bàjẹ́ kẹ má dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni lẹ́yìn sáà aleikum jona àfọ̀n àǹtàtàgò fadlan min rabbikum ọlọ́ba ní kì í ṣe ẹ̀ṣẹ̀ fún yín kò sálẹ̀ mú bẹ́ẹ̀ kó jẹ́ pé ní hajj kẹ́ẹ̀tún máa wá oore àwọn afáàní oore hajj bí náà òun náà ni alkẹ́tùbọ̀lù halal wà rífọ̀lù halal ẹ lè fi sẹ́ni hajj nù. táyì bá ti hàn yàn bí òun bá lọ hajj fún táyà ní ìdí tó ní bá wọn láwọn yẹn máa ran tó bá jẹ góòlù àlùbáríkà mọ́kà pé àwọn èèyàn máa wò pé gbogbo nǹkan tó bá ti dé mọ́kà original ní sáà máa ta fèkì níta original bọ́ wá ká àwọn tiẹ̀ náà lẹ́nu àwọn èèyàn ó rà á mo sì láwọn ọ̀dọ́ tó fáyín gbọ́dọ̀ sí rárá ó fáyín dáadáa ọlọ́run ní kòtò tó burú bẹ̀ kó bá fẹ́ àyè. abúlé ibùdó àgbà sọ ọ̀dàlà àńgó ó dápọ̀ àwọn ọjà tó máa ń nánú ọjà ìlíyà ó ní fàtàhàwọ̀ ju àyè fẹ́jọ́rò fún màwá sùn àwọn ọjà tó yìí àwọn èèyàn wá rò pé àsìkò hajj yẹ ká sílẹ̀ fún hajj ni onídìí ká máa sòwò mọ́ tí hajj bá ń lọ ọlọ́run bá sọ pé lẹ́yìn fadlan min rabbikum òfin tó ní kẹ́ ẹ má wá àánú ọlọ́run òfin tó ní kẹ́ ẹ má tà kẹ́ ẹ má rà kẹ́ ẹ má sòwò kẹ́ ẹ má jèrè níbi ìfẹ́ hajj tẹ́ bá ń fẹ́ hajj. sheikh wa asaadi alayhi rahmatullah ìbàbá ń sàlàyé àyà yìí wọ́n ní pé akbar ta'ala wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala fún wa nírò anabtidọ́ àfadlilahi bitakasub pé ká máa wá oore ọlọ́ọ̀ni ajù nípa pé a ń bẹ̀ ni a lè ṣiṣẹ́ fi mà wá sí ní hajj tá a bá ń fi hajj lọ́wọ́ a tún lè ṣiṣẹ́ máa ń fa òdìrà bléèdì fàákò pé a àfàrí wọn ni máa ń tàn sáwọ́dì máa ń kó dowó ọwọ́ kíló wà níbẹ̀ èmi ni wàá máa fa ń ta ni wọ́ kó o fa kó o gba ìyá àgùnmẹ́lò ẹ rìyálù twenty rìyálù twenty two thousand jẹ̀mọ́ mi ẹ̀ bá pa twenty mi ẹ̀ bá lówó gẹ̀ẹ́ lẹ́lẹ̀ gẹ̀ẹ́ ẹni ó sì pè náà ó ti sálárì yìí lọ. wọ́n ní kò sí kòkòrò bẹ́ẹ̀ ṣẹ́fà ṣáàdé. وان ليس فيه حرج كنتم تقول كاتا قال عن حج اذا لم يشغل اما يجب شو بعد فين لو ان كنت جاونا يا كان كنت جاي طبعا يا ده سبع مدن تاكل من السلايد جنابي في البستان ابن معدي يقري انا بنسق تحقيق الشيطان حديث من بخاري انا بما اكل احد طعاما قط خيرا من ان ياكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يعبد من عمل يسر إيه، فإن نبي الله داود فإن نبي الله داود فإن نبي الله داود كل داود من بيت ها نبي الله نبي الله فإن نبي الله داود شيخ أبو وافي بدل àwọn tá a jẹ́ tó lábẹ́ olómi a máa sùn rọ́jà ló bá o ó ṣe pàtàkì o fàyín nana bí yàlọ́ọ̀hì dàwùdà sẹ́rí nítorí wọn ti ṣe pàtàkì nígbà míì kò fẹ́ tí ò lè ṣe ní ṣe ṣùgbọ́n kí ẹ láwọn oníbi dà yẹn ìdáyà tó bẹ nínú ọ̀rọ̀ wa kò kàn wọ́n wàhálà tó bá sọ̀rọ̀ one hour ìdájọ́ òun náà kò lè sọ tún nínú tí ó fi gbẹ̀bí o ṣùgbọ́n ìyẹn náà tí wọ́n bá kàn mọ́ ẹwà mi bí èèyàn jẹ igi náà tó bá tún mọ́ dódó ó wà ókè ẹ má jẹ igi mọ́ ẹ̀yà kó má ìwòrán ìdálẹ̀ bí àwọn èrò jẹ igi ṣé n tó sọ sódodo ni sórí tú ó kàn jẹ igi nígbà tó fẹ́ fún mi àwọn elédè fẹ́ náà má jẹ igi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má dalẹ̀ rú ṣùgbọ́n jẹ igi dáa ẹbí ò dẹbi ló ṣe kí ni o dà pé kó tún bu ẹwà kún nǹkan tí ń ṣe. fàyínà nàbí yàlọ ìdàúdà anábì ni kò sí oúnjẹ kan tí yàn jẹ mà ákàlà àdùn tọ́hámàn kọ́tù xayira anábì ni kò sí oúnjẹ kan tí yàn jẹ tó dáa tó dóúnjẹ dùnú tó dóúnjẹ tó dùn máa yàn anábì ni kò sẹ́ni tó kan jẹ rí bíi kí yàn máa jẹ oúnjẹ látara sọ̀wọ́ ẹ̀. fàyínàmẹ́bí yà lọ dàúd anábì tó gbé dàúd gẹ́gẹ́ tó dànù bí ọlọ́run káàna yà kúlù mìnà àmàlìyẹ ó máa ń jẹ nínú ìṣọwọ́ ẹ̀ ó máa ń jẹ nínú ìṣọwọ́ ẹ̀ sẹ́mu ká nígbà Dawud ọba ni àbí ọba ni ọlọ́run bá sùpàlẹ̀ ọlọ́ba ni wàlá kọ́ọ̀tì àti ìnà Dawud àní awidi máa wà fẹ́yìr wà alánà aláwòlẹ̀ hàdí kí ló tẹ̀lé ẹ́ anímẹ̀lì sàbẹ̀dọ́ọ̀tì wà kọ́dìrì sí sàrù olóba ni wọ́n lọ́kọ̀ dé àti ìnàdà àwòdà mi nà fàdùlà ọlọ́ni àwọn olóhùn bala fúdà àwòdà dà lọ́la ìyá jùlọ awidi máa nínú ọlọ́tàdá ni pé ìwọ òkè awidi máa yà ni sábìhì máa wò ìwọ Dawud ìwọ òkè tí Dawud tó bá ti ń rántí ọlọ́run tó bá ti ń sàkọ́mọ́ ọlọ́run ẹ máa sàkọ́mọ́ pẹ̀lú Dawud lẹ́yìn òkè wàtọ́yì bẹ́ẹ̀ náà yẹ yẹ ẹ̀yin náà máa kẹ́gbẹ́ máa fọ̀ mọ́tí Dawud ń ṣe ọlọ́ni wà lánàá aláwò alhadid ẹ wá dúró ọlá ọlọ́wà ni wà lánàá aláwò alhadid àwa rọ irin arọ fún anábìwá Dawud arọ irin fún fún àǹfààní wo sọ́rọ́ tó sábà ìkọ́ni yẹn àní ìmọ̀lù sáàbì gọ́ọ̀sì bí àyà kẹwàá ìkọkànlá àní ìmọ̀lù sáàbì gọ́ọ̀sì ọlọ́ni wọ Dáúdù àní ìmọ̀lù sáàbì gọ́ọ̀sì máa rọ ẹ̀wúrin máa rọ ẹ̀wúrin máa ṣe kí ni o máa rọ wàkọ́ díẹ̀ ṣe sáàbì bákan náà òòka òòka máa rọ wọ́n níwọ̀ntúnwọ̀nsì mò ń padà bọ̀ wá sí mo tún ẹ lọ àyà yẹn wàkọ́ díẹ̀ ṣe sáàbì wá ṣe òkan ṣé ní kíni o ṣé ní ìwọ̀ntún ìwọ̀n tọ́wọ́ ẹ̀kọ́ kà lọ sọ̀ka àwọn obìnrin sọ kó wá sí nígbà tó kápá tóbi jù lọ́wọ́ kò ní fún ìmọ̀ ọ̀kọ́ díẹ̀ sí sá ọlọ́ba tún kọ́ Dawud alayhi salam ọlọ́ba ń kọ bí ó sì ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tí ó fi dá jama àkílẹ̀ kan tó wà nílé anábìwá Dawud ọba ni ó lè jẹ́ nú ọlá ọba àbí ò àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá fi máa ń fún yàn ní ọ̀rọ̀ àwọn ọ̀nà àwọn ọ̀nà tọ́lọ́wọ́n fi máa ń fún yàn lọ́rọ̀ pọ̀ ọ̀kan nínú èèyàn lè jogún yàn èèyàn lè jogún bàbá àbí màmá abẹ́ẹ̀kọ́ yóò sì dọlọ́rọ̀ ń bẹ ìgbà míì ẹ̀bùn wọ́n lè fún yàn lẹ́bùn tí yóò dọlọ́rọ̀ ń bẹ ìgbà míì nínú ṣẹlá tó lọ́wọ́ pé akẹ́ owó tán bá àwọn dúkìá tán bá fi rì nínú jàìlíyà táwọn tán wá rì tán táwọn rì mọ́lẹ̀. máa ń pè tí wọn bá rí èyí ó yọ zaka mbẹ. pé náà ni gbogbo yìí máa tọ́ àmà. قط xayira kò تودا tó لا sani ọ̀ lábàbà ní mọ́tò sàn kò sí tó lè ẹwò kò sí tó rà tí ó rà ẹ̀gbọ́n rẹ̀ amẹ́ríkà tó wà ní ma ń yàwó fún ìgbà tí wọ́n bá ń ya mí lò lẹ́yìn ó wà òkè tí ìbá ti fi lọ́nà ṣùgbọ́n àbí ẹnìkan náà bóyá ní nǹkan ìyẹn jogún bàbẹ́ ànábìrin kò wá sí tó dáa jù nínú gbogbo ọ̀nà yìí gbogbo àwọn ọ̀nà yìí ṣùgbọ́n ọ̀nà halal náà ni arábìnrin èyí tó dáa bù ní kó jẹ́ pé iṣẹ́ ọwọ́ èèyàn ò lè rí ṣùgbọ́n fàyínà nàbí yàmọ́ ìdáwùd káàmì ìyá kùlùmí náà amẹ́lẹ́ yẹn ṣùgbọ́n nàbí wà dáwùd níbo ló ti ń jẹ́ ìyàmọ́ ìyàmọ́ ìyàmọ́ ìṣẹ́ yìí anabi wa daud ǹjẹ́ nínú sọ̀wẹ́ nínú sahih wọn ni kánà zakariya alayhi salam najaro wọn ni anabi wa zakariya najaro tini na najab kápẹ́ńtà ni anabi wa zakariya lójó kí nínú àṣìṣe èyí tó ń bẹ láwùjọ wa òun náà ni ká máa rò pé ká máa rò pé àwọn kan bá jẹ́ oníṣẹ́ ọwọ́ yẹn ká máa rò yí pé bí àwọn ẹni lẹ́lẹ̀ ṣe mọ̀ pé nínú tí ó polówó ṣe rẹ̀ nìyẹn fàyínà Zakariya kánà nàjàrà sẹ́nìkan lórí dáwọn ànábì ọlọ́run ọba lọ́nà kíní ẹni ó tún ṣó bí àwùjọ wa náà bá a ṣe wà lẹ́yìn tó nípa àtọ́yìn tẹ́ báwo ni ìgbàmíwọ̀n ìbẹ̀rẹ̀ fẹ́sàn oríṣiríṣi ǹjẹ́ sísà tó bá jẹ́ gíráduwétì ó lè fẹ́ bá àtúnjẹ́ pé ó bá jẹ́ kápẹ́ńtà ní a. Ah, wọ́n ní wọ́n máàcì ara wọn ẹ bá ń sẹ́ẹ̀lì máàcì ọ̀hún gẹ̀ẹ́dì gbọ́ ẹ máa dara yín láàmú àmì ń tara wa náà tí kìíní ti ti ẹ̀dẹ̀ ń bí. alimuhimu kéèyàn lè ṣọwọ́ iṣẹ́ owó kì í ṣiṣẹ́ lẹ́lẹ̀ iṣẹ́ owó kò kí ń ṣe kí ni o. pé anábìwá Dawud kí ló ní anabi wa zakariya àwọn onímọ̀ wọn sọ pé pé kánà awàlù kọ̀yáàfì ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ pélọ̀ idris aleyhisselam anabi wa idris àwọn sọ̀hábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam aisha radiyallahu anha oní kánà asxaabu rasulillahi sallallahu alayhi wa sallam ummaala anfusihim àdìsí imam muslim oní àwọn sàábé àwọn náà lòṣìṣẹ́ ara wọn. àwọn náà ní kíni o àwọn náà ló dára wọn àwọn náà sobata àwọn náà wọ́n tailor àwọn náà bricklayer àwọn náà wọ́n ti rí carpenter òmàdà àbúrò kíni ká yẹn sọ wọn ó pàtàkì iṣẹ́ àwọn sàábì paṣẹ pọ̀ mọmọ ni lórí bí nínú àkóbá tẹ tí wọn bá àwọn òun náà ní pé kẹrin wọn lẹ́nu sí káwọn náà ọ̀sán kò fi ti ó fi ti ànábì dáwùd kò fi ti sáàzù kú kí ló wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti fi ju nǹkan tó wá ń ṣe jama kátó márùwá lèèyàn ó máa ṣé bọ́lá wọn bá lóbi lóbi nǹkan yìí ṣùgbọ́n náà kálukú ọ̀nà kalajọ́ kan ẹ wo skul sílẹ̀nì ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé teachers ní skul wọn wà fún field ọ̀pọ̀lọpọ̀ teachers àwọn tó ń kọ́ṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú fashion nínú wọn kékeré náà wà because inú wọn ò dùn yálà ẹ kàn máa rí pé wọ́n lè máa dọ́gbọ́n nv ẹ̀ ń bọ̀ ní skul gàtà ní mà káwọn ti kó sínú nv èèyàn kàn jókòó àwọn kan sanra wà ń rù síbẹ̀ ìjọ pé ilé ìmọ̀ ẹ̀gbà ìwọ náà ló sáì wí pé o ti yọ kí ló tún fẹ́ níbo ló ti fẹ́ sanra ń bẹ̀ ọ́ kí ló tún fẹ́ kẹ́ fún ọ. mi ìdìbẹ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ní school ẹ̀yìn bẹ́ẹ̀ ní school náà ẹ máa yáwó fún wa o ẹ bẹ̀rù ọlọ́run ṣé kí n dákọ̀ wọn. <laughs> wọ́n lọ́ọ́ káàbí fẹ́ gẹ́gẹ́ bí àwọn sàhábà náà gẹ́gẹ́ àwọn aṣọ. Salman àwọn atẹ́rí àsìkò táwa ẹ̀ kò gbà pé ká gbà pé iṣẹ́ kan dọ̀ fún wa jù wá lọ. Wọ́n eh, ìgbé ìrún owó àbí kí nàbà sọ wọ́n ní owó ìgbé ìrún. Báńdì ká ti máa ṣe ní ìsìn. Nítorí ti mà pé yóò mú tó jẹ́ nǹkan halal ìyàmọ́ mọ́tò tó. Bí àbájẹ́ gíráàdì sórí lọ́mọ kọ́sẹ̀ táyà ẹ ò nífẹ̀ẹ́ bá a ṣe wà láàrin wa yìí jẹ́rìí ẹ má jẹ́ ká tún ra wa ẹ ẹ̀ mọ iye ẹnjìníà tó wà láàrin wa yìí tí ẹ bá jẹ́ plọ́mà tó máa ṣẹ́ mo ń padà bọ̀ bẹ́ẹ̀ o tí ẹ bá jẹ́ plọ́mà tó máa ṣẹ́ ẹ ẹ̀ mọ iye èèyàn tó wà láàrin wa yìí fẹ́ẹ́ bí òkọ́ tiẹ̀ yóò mọ kọ́tọ̀ rẹ̀ yóò mọ kọ́tà náà yóò mọ kọ́ ti ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ wọ́n ní brọ́dà kìíní kan ó mọṣẹ́ plumbing inside out ṣé ẹni ò mọ̀ pé òun ò ní di market mi mọ̀ àwọn sábẹ́ àrùbọ̀ Muhammad àárín ara wọn níṣẹ́ wọn wà àwọn náà ń ṣiṣẹ́ fúnra wọn iṣẹ́ ara wọn náà ń ṣe radiyallahu ta'ala anhu radiyallahu anhu mùsùlùmí èèyàn máa ń gbìyànjú láti ṣiṣẹ́ Sheikh Al-Albani alayhi rahmatullah wọn fi jẹ́ àfa ńlá tó kí ni iṣẹ́ wọn ó wà sàáfihàn aago náà máa ń sùn èèbò rẹ̀ ló jù túmọ̀ Yorùbá rẹ̀ lọ mo sọ pé kìnnìkan ọ̀rọ̀ lọ jìyà rí wọn ni ọ̀rọ̀ lọ jìyà rí tẹ̀wọ̀n kó dùn ẹ tún sí yorùbá kẹwàá fọmọ títà pé inṣàlá àwọn brọ́dà àdán ṣe kí n sọ wà láì wọ́n ṣàlá àwọn ẹ̀dẹ̀ gbàdọ̀ rẹ̀ kí náà ṣe wọ́n máa tún ààrùn ṣe. Téèyàn lè lówó bẹ́ẹ̀. Salman alfarisi farisi kí ló ń gẹ̀? Ó ń gẹrun sẹ́mọ̀ torí pé sẹ́ni tí gbogbo kìíní fi pàtàkì ni pé gbogbo akọ́lá máa rí white collar jobs náà wọ́n ní láti láti wà redundant torí pé à ń retí iṣẹ́ kan bí wọ́n bá dé graduate tí wọ́n bá lọ fi graduate kọ́ plumbing ẹ̀ mọ ẹ̀ mọ ẹ̀ mọ tó tún máa add mọ́ plumbing bí wọ́n bá jẹ́ graduate tó fi lọ kọ́ baking tí ẹ̀ ó tún yàtọ̀ so kí èèyàn ṣiṣẹ́ owó ẹ̀ kó rówó nínú nǹkan tó dáa pọ̀ sheikh Al-Albani àwọn pàgọ́ ṣe wọ́n ní sheikh Muhammad Al-Amin Ash-Shinqiti alayhi rahmatullah wọ́n ní mọ̀ sọ́n ọmọ pé ah, ẹ̀yin ọmọ mi inni akhraq tó dùn mí ní ìmọ̀fẹ́ ọwọ́ ṣe wàlọ́wọ́lá dáàlì wọ́n ní kìkì bá ṣe àìmọ̀fẹ́ ọwọ́ mi ṣe ni àìnífẹ́ ọwọ́ mi ni ma akaltu illa min amali yadi iṣẹ́ tí n bá kó ọwọ́ mi ṣe nìkan ni bàá máa jẹ́ kakú mo níṣẹ́ ọwọ́ mi lẹ́kítọ́rà ni wọ́n o ìjọba ń sanwó fún wọn o ṣùgbọ́n sheikh muhammed amin believe pé owó yẹn ní sin owó halal náà wọ́n pé irú tànàbí dawud ṣe yẹn gangan àwọn ọba láìpẹ́ káwọn náà ní ṣọwọ́ wọn ní ṣàlá eh, sheikh alamin tẹ́lẹ̀ bá mi ṣe bàtà before next week kan ti ṣe kan tó ń bẹ wọn ni àwọn ò bá pè fún àyẹn èyí tí ìjọba ń fún àyẹn lọ bó ṣe pé èyí tí ìjọba ń fún àyẹn kì í ṣe haram ṣùgbọ́n sẹ́yìn pé àwọn onímọ̀ àwọn fẹ́ máa ń ju àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ bá a bẹ̀rẹ̀ náà sọ ábà nìyẹn Abu Thalaba al-Khushani ọdẹ ọdẹ ọdẹ ọdẹ kárí brọ́dà kan ní ìsìn fún sọ pé inṣàlá ọ̀tá alábẹ́ mo rí pé kò sí àdùsọ́nà láàrin àwọn ọdẹ ọba ara ọba ń dọdẹ ẹ̀yin mo fẹ́ kìnìún yẹn ṣòro bí kìnìún yẹn ṣòro bá àwùjọ wa bó ṣe dùn dídó. a sì rọ̀yà níbi bá a ṣe wà ní halkọ yẹn ẹni àbútáàbù mọ̀ pé ó ti dẹdẹ bísímìláì ló fi pa gbogbo ẹ̀ kó wá kọ́yà lọ kókó kalẹ̀ jẹ́mọ́ yóò tà àbí kàn ló tà yóò tún mọ búùkù kalẹ̀ ìgbẹ́nu àwọn ẹ̀yà ń lọ ní pé ó ní ń sọ kò sáà àní jẹun ẹ̀dẹ́nu àní jẹun ẹ̀dẹ́nu bàbá rẹ tó pa. ẹnì kan yìí kó sọ̀rọ̀ owó kúrò àbọ̀n takabula kó máa lọ sọ́nà àfòfò. kí lábẹ́ sọ alòlù rẹ̀ jẹrẹ sólù rẹ̀ dàgbò sálábà ló ṣáni lọ. ẹ bó bá ṣe ń ronú ẹ wo àwa náà ẹ wo bá ṣe ń tọ́ àwọn ọmọ wa náà ok nísìnyí gbogbo ẹ̀kọ́ tá à ń fáwọn ọmọ wa gan káfí lè wọ̀ ṣé a plan gan pé tán àbá ríṣẹ́ ìjọba tán àbá ríṣẹ́ kínní a plan nǹkan ní ìkàlẹ̀ fún wa náà ṣé ẹ̀kọ́ nìyẹn ṣé kínní ẹ̀ túmọ̀ náà pé só túmọ̀ sí pé àṣọrò ló jinlẹ̀ báwọn gbogbo ẹ̀ ti káfí ẹ̀ lẹ́yìn nísìnyí nílẹ̀ Yorùbá jọ a máa ń mọ iṣẹ́ kọ̀ọ̀kan mọ́lé kọ̀ọ̀kan wọ́n ilé alágbẹ̀dẹ gbogbo nǹkan làwọn máa rọ wọn lè rọ aká rọ àdá béèyàn bá jẹ́ graduate ń bẹ́ẹ̀ jọ̀hún yóò tún mọ̀ kí nìyẹn náà ṣe lọ́jọ́ pé bá rìtáyà iṣẹ́ fámìlì yẹn ibẹ̀ náà máa ń padà sí láwọn kan bá rí iṣẹ́ ìjọba lẹ́nu gbogbo ẹ̀ láti káńsù ẹlòmíì bàbá rẹ̀ ń yọ búlọ́ọ̀kù fún kò fara sí bóòlù yóò ṣe jọ ọmọ wẹ́dà ọmọ wẹ́dà wá graduate graduate nìkan ló wà fọkàn sí òòrùn pé well-being yẹn ìyẹn lè fọ́ bàbá bíríkìlẹ̀yà náà kí ló náà ṣe ọmọ rẹ̀ ó sì ní kó sàmà lọ sùn nígbà ẹjọ́ mi ò fojú sí sẹ́lẹ̀ à ẹjọ́ lọ pólì yẹ ìwé tèmi yóò kà ó yọ sí i iṣẹ́ tó ń náà yóò yọ sí i ebi ìlú ìlàjọ wa then òmùmá gbogbo àwọn àgbàgbà pé kéèyàn ṣiṣẹ́ àdáni yálà iṣẹ́ ọwọ́ àbówò ọkàn balẹ̀ lórí jíjẹ hàlálì ń bẹ ju ṣíṣiṣẹ́ nílé iṣẹ́ bóyá ládàáni àbí tìjọba lọ ní nàìjíríà táwa yìí mo kọrọ àti mo kà tó tọ́ mo kọrọ àti mo kà tó tọ́ ẹ ẹjọ yorùbá mo kọrọ àti mo kà tọ́ ẹ ìpà kankan ń bẹ ẹ ìparọ ẹ ní ẹ bá kòótọ ó ba òótọ́ dẹnu mo sòótọ́ ni ẹ̀yìn lè kí lóòótọ́ ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká sún sẹ́rà àwọn ọmọ ẹ̀kọ́ máa ti lọ sùn náà ṣe kí ẹ jẹ́ ká fi wọ́n sẹ̀ bẹ́ẹ̀ kán máa kọ́ṣẹ́ kán máa kọ́ṣẹ́ ọmọ tó kọ́ furniture ọmọ tó kọ́ bricklaying ọmọ tó kọ́ fashion designing kàmọ̀tàn kó ti wà lára education wọn láti rẹ̀ ẹjẹ kan tẹ kan ọ̀pọ̀lọpọ̀ náà ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ ṣe kọọsù mo ń bọ ọmọ wa kan lánàá kí ni bọọsù ṣe business admin mi ìdẹ ìbànújẹ́ máa kí ni jẹ bá mi. ìyẹn lọ school of sociology mo fi sociology wà sẹ máa wá káàkiri mi ò sọ pé ò lè rí mélòó sociology lè rí ṣẹ níbi náà bá tẹ̀fẹ̀ mọ́ wá ṣẹ́nìṣẹ́ tó bá ṣe bí àwọn medical sciences àbíkílẹ̀ máa ń tò wọ́n health related courses tó ṣe ẹnjìnírìn tó bá lóun wá sẹ ó sì tún ṣe ọ̀sàkántì ó mọ iye àkántàǹtì ti ń bẹ láyé tẹ́ bá ní ẹ tó sàkántì ni ó náwó ìlàjì population yóò fẹ́ náwó sàkántàǹtì òun wá sẹ ó sì mọ sẹ tó ṣe ilé ayé rẹ. wàá sì mọ̀ sàkántì yẹn tó bá fi ríṣẹ́ ó kàn fi rí ni ṣé ilé epo ni wọ́n ti jù ọ ní ìsinmi àdóṣù èèyàn mélòó ló ríṣẹ́ ìjọba nínú wa. gbogbo àwọn kan yìí àfi ń pè wá láti iye wa láti sí iye àwọn ọmọ wa ẹ dynamic ká ṣe kí ni ká dynamic tẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ bó ṣe ká dynamic àwọn ọmọ làwọn máa ń rò àwọn ọmọ àwọn ọmọ àti dynamic tó wà lọ káàrí wọn káàrí yẹn ọ̀pọ̀lọpọ̀ ta ó lè fi five naira ta ó lè ta. àbọ̀wé náà máa tó ń ṣùgbọ́n fifty naira ten naira yẹn ó bá nǹkan kan náà níjọ́ tí kò kò sówó lọ́wọ́ sí náà fifty naira 10 naira yẹn náà lè máa ń bá fún àbá ṣe ń kọ́ àwọn lọ́yẹ kọ́ pọlọ wá fẹ̀jù sí wọn lọ. almuhim iṣẹ́ tó bá jẹ́ sẹ́ halal kẹ́nìyàn kan máa rò pé iṣẹ́ kan ó lọ ọ̀lẹ̀ Salman Al Farisi bàbá ni ó máa ń fáwọn ni àbúsá alábàlá sọ yìí àdí ìbọn àhátì mọ́ dẹ́ni ẹ̀yin ọmọ ìyá gbọ́n nǹkan tó bá ti lè mú wá tó jẹ́ nǹkan halal fún ẹ̀ka ṣe tán bá wà ń bẹ̀. anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ta rẹ́rọ anabi lè an yà tẹ́tí ba àdókùn hudmatan ala zahari anabi ní kí n kálukú kẹ́nìkan ní kó lọ sẹ́gi kó sẹ́gi sẹ́yìn ọrùn ẹ̀ anabi ní khayrun lahu khayrun min an yas'ala ahada anabi ní olórí kó lọ máa tọrọ owó lọ́dọ̀ nìkan lọ fàyọ̀tíyàwó àwòyẹ̀mọ̀nà àbò yálà ẹni yẹn ó fún abẹ́ni òní fún kéèyàn àtàṣe tiẹ̀ ní kó mọ abẹ́lọ́n àlùbáríkà sí anábìyẹn fún mi nǹkan tó lóore bẹ́ẹ̀ tó bá wà lẹ́nu iṣẹ́ tí ó bá wà fún fún obìnrin bẹ́ẹ̀ kó gbìyànjú kó lọ sòwò kó lọ kó lọ kọ́ṣẹ́ ọwọ́ eléyìí ọlọ́ọ̀bá máa ń fa àlùbáríkà sí nǹkan téèyàn bá fi àníyàn dáadáa téèyàn sì tẹ̀ra má téèyàn fi ṣe lábẹ́ eléyìí ẹ má jẹ́ ká rojú láti ṣe kàkà sókúnṣe rí tẹ́ bá wo àwùjọ wa àwọn ibi tá padà sí nìyẹn kódà àwọn tó ń sọ pé wọ́n develop nínú ilé ayé tẹ́ bá wo tó ń fa development nínú iṣẹ́ ayé ìṣọwọ́ náà ẹ jẹ́ ká gbìyànjú kó kálukú tó wò ẹni tó bá ti paṣẹ kan tí bàbá ń ṣe tìtì kí nìkan ẹ fojú sí padà tẹ́yìn ò bá fojú sí máa ẹ ti káwọn ọmọ náà fojú sí ọlọ́run nìkan lómi tí ó dùn náà ń bẹ́ẹ̀ ṣẹ́rí ìwé ìwé ìwé ìwé ìwé yìí ebi gbogbo wa náà ebi àwa àwé náà la jókòó yìí. ok ẹ tó súnmọ́ kó ní phd ń bẹ láàrin wa mo mọ̀ pé mi ò fi yọ ọ́ òun kọ́ ló lówó jù láàrin wa òun kò gbọ́dọ̀ sọ̀rọ̀. tó lè sọ̀rọ̀ àbí yọ ọ́ àbí yọ ọ́ gẹ̀rẹ́. <laughs> ìwàrọ̀ àwọn náà tọ́ mi ní sùkúl ní kí n sọ. nísìnyí sẹ́wọ̀n àbáfẹ́ sẹ́wọ̀n àbáfẹ́ kọ lẹ́tà wọ́n ti mọ̀ pé alákọ̀wé ni mí wọ́n akọ imam please let us meet by nine o'clock. èbó yìí náà ti correct tó kódà tó bá yẹ píkà táwọn fẹ́ kọ mint gan yẹn bá kọ mint e ó ti yé mi èmi eléèbó tí mo fi mọ mint yàtọ̀ sí mint. E two hundred level mo wà tó fi kọ́lé ti ẹ̀sẹ̀. bí bá ṣe máa ronú nìyẹn ó sì yẹn exist ìdí sí àwọn aṣọ wọn láwàlé torí pé àgàdúrà lọ púpọ̀ láwàlé láti skul àwọn àwọn èso fún ẹ bẹ́ẹ̀ àwọn àgbè exercise ni láti lọ́ mọ́ ń ṣe bíi pé nǹkan wà ní ẹ̀wọ̀dún yìí ẹ̀wọ̀dún yìí tó dúdú àwọn nǹkan wọ̀nyí tí ẹ̀ràn bá wò láwùjọ wa àárín àwọn tó ń wà into businesses tán níṣẹ́ owó tán mójútó láàrin wa they are better off they are better off. so ti tó tẹ̀yìn kó jẹ́ pé tọ́gbà tiẹ̀ ti ń lè lórí àwa àwọn ọmọ wa gbọ́dọ̀ wo kankan ẹni tó bá níṣẹ́ ìjọba gan tó níṣẹ́ gidi tó ń ṣe ìyẹn náà àwọn kí ni nǹkan nínú òwò lẹ́yìn ó ṣe tí ó máa fi di owó mọ́lẹ̀ eléyìí ọ̀nà ọ̀nà náà nìyẹn tẹ́rọ náà yín tó gbogbo wa nísìnyí school náà sì wà láàrin wa successful business Umar radiyallahu anhu ẹ̀ mẹ́rin tó ní látara business ni Abdurrahman bin Awf. so ká sòwò ká ká rówó ń bẹ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tún mẹ́ second two Yorùbá ní iṣẹ́ ọmọ aláṣejẹ owó ọmọ kíni ọmọ àṣelà nítorí pé ẹni tí bá ń gba sálárì oúnjẹ ní gbà ẹni tí bá ń sòwò lọ́lọ́rọ̀ irọ́ ni àbóòtọ́ sí ọmọ aláṣẹjẹ ni iṣẹ́ ọmọ kíni ọmọ aláṣẹjẹ owó ọmọ kíni ajíṣẹ́rí ṣètò tọ́ ni. alimuhimu ẹ̀jẹ̀ ká sọ wò ká ṣe ká wà dynamic ara ẹ̀sìn wa ló wà tá a bá fẹ́ kanlé ara wa tàbá fẹ́ kọ́lé ká fún ara wa wọ́n fẹ́ rúf ká rúf fúnra wa tàbá fẹ́ lẹ táìsì pọ́jọ́pá náà ni à ń lẹ táìsì ara wa eléyìí pàtàkì tàbá fẹ́ supervise ilé pọ́jọ́pá náà ni ẹnjìníà ara wa náà káwọn ẹnjìníà tí wọ́n bá bínú ká ṣiṣẹ́ Islam gbogbo ṣẹ́ tó bá jẹ́ kó ṣẹ́ tó dọ̀ tí ì bá ṣiṣẹ́ èèwọ̀ mùsùlùmí ògbọ́dọ̀ ojú ògbọ́dọ̀ máa tẹ̀lé àmì tó ní wọ́n sọ pé owó ọ̀dẹ́ kì í ṣe kí ni o na báàbù tàwùjẹ́ à nínú àwọn nǹkan tó ṣe pàtàkì nínú encouragement lábẹ́ nǹkan tá a sọ yìí alákọ̀ọ́kọ́ talabul halal gbogbo nǹkan tá a sọ yìí pé ká gbìyànjú ká ṣiṣẹ́ ká lówó ká jèrè lábẹ́ halal náà náà ni nǹkan tó lẹ́tọ̀ọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú adéfìjáde ibn Abdullah anabi ni ayu annaas ittaqullaha wa ajmilu fi talab anabi ni ẹ̀yin ẹ páyọ Ọlọ́run ọba o wa ajmilu fi talabi tẹ́ bá fẹ́ kó ọ̀rọ̀ jọ ẹ kó jọ lọ́nà tó bá tó dáa o ẹ kó halali o èdè tó mo sọ bẹ́ẹ̀ fún yín anabi ni fa inna nafsan lan tamuta hatta tastawfiya rizqaha wa in abta anha anabi ni kò sẹ́ni tí ó kú gbogbo ntọ́lọ́mbà sí ni yóò jẹ àti tí ó jẹ nílé ayé anabi ni yóò jẹ tán kó tó kú tó túmọ̀ sí pé ní tẹ̀yìn fẹ́ fi ọ̀nà haram kọjọ tó bá mú sùúrù tọwọ́ rẹ̀ bá bá nínú àkídà wa ni pé tó bá fẹ́ kan dúró déédéé náà lásìkò tọwọ́ rẹ̀ bá haram tó ń yọ yẹn halal náà bá wà anabi kò sẹ́ni tí ó kù nílé ayé àfẹ́jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tọ́lọ́ anabi tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ka yọ ọlọ́wọ́n bá tí ọ̀rọ̀ bá wá dàbí ẹni kó pẹ́ anabi ní fatakulọ ẹ̀ka yọ ọlọ́wọ́n bá tọ́rọ̀ bá ń dàbí ẹni kó pẹ́ ẹ má ìtorí pé ọ̀la ti ń pẹ́ kẹ lọ ṣe kí n wọ̀ anabi ní kódò máa hàlà wàdáwò máa hàrùn ntọ́lọ́ ń bá ṣe lé ìwọ̀ nìkan ní kẹ́ máa ṣe nínú bísínẹ́sì ntọ́lọ́mba kọ ẹ̀jìnà sí o ntọ́lọ́mba ṣe léwọ̀n nìkan ní kẹ́ ṣe nínú ntọ́lọ́mba ṣe lẹ́tọ̀ọ́ oníkẹ́ṣe nínú sí ọwọ́ nínú òwò ntọ́lọ́mbà ti kọ́ ẹ̀ jìnnà sí o ẹ̀tọ́ nìkan ní kẹ́ṣe o túmọ̀ sí pé ìmọ̀ wà halal ẹ̀jẹ̀ má kéjú ẹ̀tọ́ náà nísìnyí anábì sọ pé àdáyà lọ́ọ̀mẹ́ àwọn onímọ̀ máa ń sọ pé àdáyà lọ́ọ̀mẹ́ lùkòlò pé ọrẹ tán bá ta gift tí ẹni tó ń ṣiṣẹ́ bá gbà lẹ́nu iṣẹ́ gòlóòlù ní aram ní èèwọ̀ ni nígbà téèyàn jí nǹkan mú lójú ogun ni wàmọ̀ngọ́lá yá àti ìmọ̀gọ́lá yọmọ kẹyà nínú àwọn kàbáyìrì dùnú ẹlọ́wọ́nú alkàbáyìrì ìmáàmù dábì ìkan nínú ẹni àlùbùnú kéèyàn jí nǹkan lójú ọ̀nà ọlọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi ni àwọn tán bá ṣe bí ànábì òkè kírun sí wọn lára kéésì kan di kẹfẹ́rí o ànábì sọ pé sọ́ọ̀lù aláṣọ ibi kan ẹ lọ kírun sí lára gbẹgbẹrú ẹni bẹ́ẹ̀ ti jàǹbá ọlọ́run ó ti jàǹbá àmánà torí pé wọ́n padà fún bẹ́ẹ̀ náà ni òun ti wá jí nǹkan kan mú sẹ́yìn bẹ́ẹ̀ wọ́n jọ lẹ́tọ̀ọ́ sí ni ohun tó àfihàn ẹ̀sẹ̀ pamọ́ kó tó di pé wọ́n fẹ́ pín lójú gbára ẹ̀sẹ̀ tó tóbi ni àwọn onímọ̀ àmọ́ sọ pé irú ìdájọ́ ẹni yẹn òun náà ni ìdájọ́ ẹni tó bọ̀ wà lẹ́nu iṣẹ́ tán tó fi ń gba owó tí ń gba sálárì bẹ̀ tí wọ́n ń gbẹ̀bùn lórí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀yin tẹ́ ní sùkúl ẹ máa kíyèsí ẹ máa kíyèsí tẹ́ bá lóbi kan tó náwó sí tíṣà tó náwó sí tíṣà tó bá padà yá ẹgbẹ́ attention tíṣà yóò mọ̀ wà lórí ọmọ yẹn ju àwọn ọmọ yòókù lọ. ó dẹ̀ ó lè fàkófà compromise nísìnyí láàrin wa ìyẹn ń bẹ náà àní láàrin wa àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ bíi àwọn tó ń jẹ́ bíi inspectors láti iléeṣẹ́ ìjọba àbí iléeṣẹ́ àdáni àwọn tó ń jẹ́ auditors tí a bá jẹ́ auditor nísìnyí tó bá lọ bí tó fẹ́ audit àwọn ni wọ́n máa fún lóòótẹ́ àbí àwọn náà máa máa gbogbo finance bí ó ṣe jẹ bí ó ṣe mu lọ́pọ̀lọpọ̀ gbà kí ṣe ó tún tó wá bẹ̀rẹ̀ gan envelope bíi aláwọ̀ brown wọ́n ti kọ́ kalẹ̀ ìyẹn kọ́ńkàndé ni o báwo ni fẹ́ máa lọ wá a sì nínú àwọn ọmọ yàrá náà ti jẹ́ kó ló fẹ́ fẹ́ ń ṣe yìí irú owó yẹn nísìnyí owó yẹn gan ó ní ìtumọ̀ sáwọn tó ń ṣerú iṣẹ́ yẹn ju sálárì gan lọ irú owó báyìí sì ni owó haram nítorí àdìsí ibùdó lọ́sàlíyà àdìsí Abu Sa'id al-Khudri arákùnrin kan ibùdó lọ́sàlíyà lórúkọ ẹ̀ ń jẹ́ anábìwá aránṣẹ́ kọ́kọ́ lọ da zakawa dàtà arákùnrin yẹn wá dé ó ní wà nábì wọ́n fà wá lélẹ̀ wọ́n ní káfílẹ̀ ìjíṣẹ́ fún ẹ̀ anábì ni kí ló bá tó jẹ́ pé àmọ̀ràn yín ń ṣẹ́ ẹ̀ mọ̀ wá dé àti pé hādhā lakum wa hādhā udiya ilayna wọ́n ní káfí eléyìí dúṣẹ́ fún yín o eléyìí wọ́n ní àjẹmọ́nù tó wá ní anábì ní allah qa'ada ahadukum fi bayti abi wa ummi kí ló bàbá ìjókòó sílé bàbá yín àti màmá yín fàyàǹdòrò àyùdà aláwàmlà kó wá wò bóyá wọ́n wà fún ọ ní gíìsì àbí wọn ní fún ọ invigilator wà ẹ́ kéde ẹgbàmàlà sí wájú ẹgbìyàn sí wájú ẹfún brown envelope táwọn ọmọ bá ń chip kèé sòwe ọ̀rọ̀ ni wọ́n ní tẹ́nu bá ti jẹ́ dòdò kò ní lè dòdò ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ tó jẹ mọ́bẹ̀ láàrin wa wọ́n wà gíótì àbí wọ́n wà gíótì ẹni tó bá túmọ̀ ò ní ṣe wọ́n tún máa fojú pé ah ẹni bí wo olówó nǹkan anábìnrin látẹ̀bí ìmàlẹ́ ìsàyìn anábìnrin tó bá ti ní mátà ní tó bá ti ní èèwọ̀ ni wọ́n lè sọ pé ẹ dákun abẹ́ra táyà fáìlì wọn sọ fáìlì ní ok ok Lukman lọ́ọ́ gbé wá store. sọ sọ yẹn Lukman ti gbọ́ yé èèwọ̀ ni ànábìnrin la bẹ́ẹ̀ rí ẹ̀ máa lè sàyìn ó gbọ́dọ̀ sáńtò bá ti rí sọmọ pé èmi ò ní ẹ lọ sí ọ̀dọ̀ aláàjì báyìí ó wà bẹ́ẹ̀ yẹtù pé ó sọ pé kọ́mọ lọ jà wá ṣẹ́rí àdánwò wà ọlọ́ba ní kó là wà ń bẹ. a ní èèyàn kan ní gbági èèyàn dáadáa ni aṣọ náà máa ń tà tábọ́ lọ bẹ̀ tí ẹnìkan bá ná sọ lọ́dọ̀ wọn wọ́n wà ní ẹwu dáadáa o tẹ́ ẹ bá fi lọ tẹ́ ẹ bá padà mi ní tà fún yín ní yẹ̀yẹ̀ mọ́ ní tà fún mọ́ o. agbọ́n yìí táìmì míì mo tún wá wà lọ́dọ̀ wọn rí jọ kan ẹnìkan wá fẹ́ ra aṣọ wọ́n pè fún ní bóyá twelve thousand àbí nǹkan ìgbà tó wá lọ kan iná òwò wọ́n wá ní pé ẹ máa wo iṣẹ́ o ẹni tó mú wá yìí ó ti sọ pé òun ó gba three thousand lórí ọjà twelve thousand pé aṣọ ni àwọn náà sì ní dín nǹkan kan ní nine thousand ní tí ó aṣọ nine thousand pé ṣé one thousand tó wọ́n ní nítorí wá ń rí lọ́jà rádà kẹ́niyẹn wá jẹ́ rádà kan wá rà ní ten eleven thousand torí pé three thousand ọ̀gbẹ́ni oníbàràǹdà yìí ò ní pé wọn ò lẹ̀ tán sẹ́wọ́n ní alájíjọ́ ò lè fẹ́ pẹ́ẹ́ fẹ́ lé ìdá wọ́n ní à wọ́n bó ṣe wà ní ọjà náà the more reason tó fi jẹ́ pé ẹ̀yin tó lágbọ̀ọ́yé náà àwa náà ní láti wà náà ọjà àwọn wà bá gbogbo òfin burúkú yẹn jẹ́ ṣàgbé nísìn ẹni dáadáa lẹ́sìn mọ̀ sọ ìbọn a lè fà wọ́n kọjá ntẹ́sẹ̀ wọn lè sá náà a lè fà wọ́n kọjá ntẹ́sẹ̀ wọn lè sá àwọn ti wọn kùkù tó bá ti mú wá bá wọn ọmọ àti ẹni kíní kà bọ́ aṣọ nine thousand látẹ̀bí mọ́ lẹ́yìn sáyẹn dá tẹ́ bá wọnú dájú náà ní àní àní jàkadò Ani anigini to ani anigini to make sense o àwọn tó bá máa tẹ̀lé àtúnṣe kìíní kan o ìrọ̀ náà ń pa o. láti ẹbí màálẹ̀ ìsàhìntàn mọ́tà nǹkan tó ní fàyàdà haram ìwọlélẹ̀ anabi ni ẹmẹ nítorí pípẹ́ lè ní kẹ́ ẹ máa wà lọ́nà ìwọ̀ bẹ́ẹ̀ náà tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ ìjọba àbẹ́nu iṣẹ́ adájani kéèyàn má so dù kankan wà lọ́ọ̀lọ́ ni máa ń rọyàn lọ́rọ̀ èèyàn nídìí odù kó tó rọrọ̀ tọ́lọ́mbà kọ̀rọ̀ máyà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì náà mọ̀ràn ni lòzómù sèf ká máa sọ òdodo ní gbogbo ìgbà nínú àdìsí hakim ibn hizam anabi wa muhammad sallallahu alayhi wa sallam àdìsí imam bukhari anabi ni albayyani bilkhiyar ma lam yatafarraqa anabi ní sèyàn bá ẹni tó fẹ́ tà àti ẹni tó fẹ́ rà àwọn méjèèjì ọlá àǹfààní kan jọ máa dúnàdúrà fún anabi ní fa in wa bayyana burika lahuma fi bayyima. táwọn méjèèjì bá kò dodo sí i tán àdẹ̀fín kankan pamọ́ ọlọ́wọ́ fà sówó wọn. wà ní wà kẹdàrà tán bá fi nǹkan pamọ́ parọ́ fúnra wọn mọ́ṣíkọ̀ tó bárò kàtó bàyè yìí mà àlùbáríkà tó ń bẹ níbi òwò yẹn ọlọ́wọ́ sọ mọ́ lọ́wọ́. àdéhùn máa ń rẹ̀ ó ẹni tó bá máa n nínú ọmọlúàbí òdodo nínú. ibn ibn qayyim al-jawziya ó ní sayfullah alladhi wada'ahu fil ard òdodo ní ìdá ọlọ́run ọba ọlọ́run fi sọ̀rọ̀ ilẹ̀ kò sí nǹkan kan àbàjẹ́ tó dodo máa ń kàn àti kó wọn mú ẹni tó bá jẹ́ lódodo yorùbá náà spain bá lódodo wọn ni yóò láyà bí kìnnìún ẹni tí ò bá sọ òdodo lórí nǹkan tó ṣe nínú títà nínú rírà rẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ lọ́jọ́ bí àwọn àtàjọ ní sọ wọ́n náà kí ló kẹ́ pẹ̀lú quotation báwo ni wọ́n fi máa ta nǹkan materials two hundred naira ní bóun ló ṣe kọ́ two hundred and ten naira kí ló kàn pẹ̀lú yẹn kọ̀yí tó jẹ́ lọ́jà jẹ́mà oníṣòwò mélòó ló nílé tàbí ni ó gbà oníṣòwò gẹ́gẹ́ bí látara materials ní èrè tí máa ń bẹ̀rẹ̀ dójú ilé nǹkan haram ni nǹkan haram ni alábìíní wàájú ló fi tọ́lá ẹ wá lọ́nà tó gbà dáa ẹ mọ̀ wá lọ́nà ẹ̀ṣẹ̀ òdodo ṣe pàtàkì kó jẹ́ pé náàmù èèyàn náàmù ni láàrẹ̀ láàrin àwọn mẹkáníìkì láàrin wọn kọ́ àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ tó ń ṣe nǹkan kan kí a sọ pé tó bàjẹ́ ní kó sì jẹ́ pé náà ló bàjẹ́ nǹkan tá a ṣe ni kó jẹ́ pé nǹkan náà láṣẹ àrẹ́bìnrin tó bá ń ṣe báyìí ọlọ́run nínú òdodo náà ni pé tá a bá ń sòwò láàrin ara wa àléébù tó bá wà nílé àjọ̀dọ̀ sọ fúnra wa anábìwá muhammad sallallahu alayhi wa sallam inú àdìsí ọkọ̀ bàtà bùnà amir àdìsí wa nù fún ọmọ àjà anábìní alimuslim wa kùn muslim anábìní mùsùlùmí sẹ́yìn mọ̀pọ́ mọ̀ yára wa jọ ni wa wàlá yahillu lil mùsùlùmí kò lẹ́tọ̀ fún mùsùlùmí kankan tán bá ní nǹkan ò kí ni túmọ̀ rẹ̀ èèwọ̀ ni báà min akhihi bay'an fihi aibun illa bayyanahu tó bá fẹ́ tàǹtẹ́ kọ́kọ́ mọ̀ yára rẹ̀ tó bá lálẹ́ ibù ó gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ ẹlòmí ẹnìkan wà bẹ́ẹ̀ pé àwọn ẹ̀rọ àǹtọ́ lọ́wọ́ rẹ̀ tábà tó wà náà ọ̀sẹ̀ nàkàlẹ́ ní ẹ̀mọ́ra ẹ̀mọ́ra sí irú yìí kọ́ ni ẹ̀rọ àǹtọ́ tọmọ ẹ̀yá nìyẹn àlébù tó bá wà níbi nǹkan aṣàlàyé rẹ̀ Ibn Rajab al-Hanbali nínú Jami'ul Ulum wal Hikam ó dàbí lábẹ́ hadithi wọ́n mọ asar kan wá pé kánú ọ̀sọ́lá kùnà sọ́ọ̀lì ó pàdé ó fẹ́ ra ẹrú lọ́dọ̀ ẹnìkan lọ́jà ó wá ní ìrẹ́ ọmọ ìyá mi ṣé o advice mi kí n ra ẹrú yìí wọ́n lọ́mọ yàrá pé tó bá yẹ kó ń ṣe dáadáa ni ìnà mú wá sọ́jà wà tá o. sáà náà lè máa sòwò wa báwọn tó báyìí kó ń ṣe dáadáa ni mi ní ṣe kí ni mo wá sọ́dọ̀ wá tà àdínù nàfẹ́ ẹlòmíì fẹ́ ta mọ́tò ó ti rìn díẹ̀ brọ́dà náà ni o náà kò sọ pé ó rìn díẹ̀ lónà yóò ní yóò ní àbúdùgbọ̀ àbútẹ mọ́tò ó lọ fìyàn fún ah, kílẹ̀ tẹ́ wá fẹ́ tàbí ẹ̀ fún kàfẹ́ ìdílé náà ni àbúwá ló mọ́tò láàrin oṣù méjì ọkùnrin sí rẹ̀ wọ́n ìgbà tí mo dọ́nà mẹ́ta wọ́n náà rí i ah ṣé ìrántí sọ ọmọ àkẹ́ni rántí o ó tàn síbẹ̀ ni o irú ẹ̀kọ́ rẹ̀ pẹ̀tẹ̀. lóbi jẹ́ pé nínú àwọn onímọ̀ máa ń sàlàyé pé min anwa ilẹ̀ kìyà kìyà olè àyè almuhim adìyànjú adìyànjú àmọ̀ sòdodo bákan náà nínú tó ṣe pàtàkì nínú màrà òun náà ní ìṣúná abúlé kìṣù kájìnà sí àlùkìṣù ìdọ́kẹ́ ní kìṣù òun náà ní ìdàmbá òun náà ní ìkọ́rọ́jù rọ̀dí tí ń sọ̀rọ̀ tìlù jẹ́jì kámú nǹkan tí ò da kámú jáde ní àwòrán nǹkan tó da anagba muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí àbí ọ̀rẹ́rọ̀ wọ́n anagba muhammad sallallahu alayhi wa sallam mẹ́rọ̀ àlàsùbùrọ̀ ti tọ́ àmín fa adìkọ̀lá òfìyà oúnjẹ tí wọ́n oúnjẹ tí wọ́n ìwọ̀n oúnjẹ oúnjẹ tán tán rojọ tán fẹ́ tà bí wọ́n ṣe máa ń wọn gàrí ní bódìjà láìsí yẹn tí wọ́n wọ̀n sínú abọ́ yẹn ànájọ akọjá bẹ̀ fàádé kọlá yàda òfin ànájọ akọwọ́ bọ́ oúnjẹ fanẹ́lẹ̀ àsọ̀bí ò balẹ̀ la ìgbà táwọn ẹbí ó fa ọwọ́ jáde ọwọ́ ànábì bá tó níbi oúnjẹ yẹ fún yìí fàkọ́ọ̀l ànábì wá sí pé màhádà yà sọ́ọ̀hìn bá pọ̀ náà kí ló dánwò yìí ìwọ tó ń tún bẹ̀rẹ̀ sàkọọlì wọ́n sọ pé aṣọ àbáṣe òsànà ìwà ànábì òjò ló pa òjò ló pa oúnjẹ yìí sàkọọlì rasulullah sallallahu alaihi wasallam ànábì wọ́n sọ pé àfàlà ja'alta fawq fawqa ta'am kí ló bá tó yẹ pé oúnjẹ tó jò sí pa yìí kí ló bá tó yẹ pé òkò sókè kan rí nǹkan fẹ́ tà kan rí nǹkan fẹ́ rà ànábì kéyìí yàrá ònà káwọn tó bá fẹ́ rà kan lè rí kan lè mọ̀ bóyá àwọn rà á àbáwọn onira mẹ́ngọ̀ṣá fàlẹ́ ìṣàlẹ̀ ẹni bá ti ṣe jàǹbá tó bá ti di dúdú bọ ẹnì kejì lójú anábì ní kòkè sàláwà. jẹ́rí ìdó jẹmọ́ ìjàǹbá tó kéré bíi pé kéèyàn fẹ́ kó hundred thousand fẹ́ nìkan one thousand tó ti wá ná lọ́nà márùn-ún tẹ́ẹ̀ gbà kó wá fi sára hundred thousand yẹn kó fi sáàrin kó fi nàbà fifty tó mọ̀ pé ọkàn ènìyàn ò ní sí ń bẹ̀ ìjàmbá rẹ̀ tẹ́wé tó bá fi sókè kẹwàá jọ máa fà pé abú èmi ò ní one thousand kó mẹ́ ṣùgbọ́n jẹ́mọ́ ìmọ̀ là máa ń fi sí àrùn mọ́ ẹni ìjàmbá ni kò sí bẹ́ẹ̀ bákan náà àsàmáhà wọ́n sòhó là ká máa ṣe ká máa lójú àánú àwọn èèyàn ká lè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá jọ ń ṣòwò tá a bá ń tà tá a bá ń rà tá a bá ń dúnàdúrà láàrin ara wa ó sì pàtàkì nínú àdìsí jáde ibn Abdullah anabi ni rahim allah rajulan samhan idha ba'a wa idha ishtara wa idha iqtada anabi ni kọlọn kó kẹ ẹnìkan ẹni ìkẹ Ọlọ́run ẹni àánú Ọlọ́run balẹ̀ ẹnìkan tó yẹ pé ó máa ń láàánú àwọn èèyàn ó máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn ó máa ń ṣe àánú sí i tó bá ń rà tí bá ń tà tí bá ń tà tí bá ń rà bákan náà tó bá bẹ́ẹ̀ sùn gbèsè ni máa ń lànà àwọn tó túmọ̀ sí ẹni tó fẹ́ gbaṣẹ́ ká má gbọ́bẹ̀ lé ẹni tí oníṣẹ́ lọ́rùn ẹni tí ń ta nǹkan má gbọ́bẹ̀ lé ẹni tó fẹ́ ra nǹkan ní ọ̀rùn ká jọ ṣe ní samha hakan kò sílẹ̀ sí níbi pé kéèyàn jèrè níbi ọjà yẹn o èèyàn sì lè wẹ tó ní kéèyàn wò sùsù kéèyàn wúra èèyàn kéèyàn fẹ́ tàbí ẹni ẹlọ́ńdẹ́ náírà èèyàn lè mọ̀ọ́mọ̀ mú owó ẹ̀ wálẹ̀ fẹ́ sí òní ní fifty naira èèyàn tẹ̀sẹ̀ lọ́dọ̀ lọ. gbẹ́gbẹ́gbẹ́ kí àánú kó wà bẹ́ẹ̀. èèyàn kan wà tí mo máa ń sọ tí mo máa ń ṣe ẹgbẹ́ sọ́ńdàgbà téèyàn bá tó mọ ọjà anájú mi lọ ẹni yẹn ẹni tó bá tó lè nága jù mí lọ ah, aláàfin yẹn mo mọ dáná dáadáa àtàrà dájú ni mo ti kọ́ muhammed mẹ́gàgà kódà fún gbogbo wa bá jáde àbúsùmáyà muslim kálukú imam nígbà tó wá imam àgbà náà náà ti dé muhammed mọ̀ wò pé muhammed wò ó di pẹ̀pẹ́ yà ọlọ́ni wa ahsin kama ahsana Allah nígbà tí ọlọ́gẹ̀dẹ̀ bá gbọ́gẹ̀dẹ̀ tó gbé ọ̀gẹ̀dẹ̀ wá fún ní babọ́kọ mi ẹ̀sán five hundred gbogbo tí ìyá gbèrú kò pé five thousand mama èmi ń ta alákọ̀wé o tẹ́ ẹgbẹ́ one fifty na aláàjì yóò padà sáwọ́ ṣe ń gbé torí pé mo mọ iye tó tó pé one fifty lọ gẹ̀dẹ̀ yẹn lítà mo máa rò pé ipò yóò dà sàlàfíà náà kọ́ ìlú o. wọ́n fi ní yóò dá báyìí ah, sí ìyá ìgbẹ́ tí mo bá bẹ̀rẹ̀ náà fún ìyá yìí ní five hundred naira kò sí nǹkan kan fún mi má alhamdulilayi màmá yìí ló ní five hundred naira soda four hundred ẹgbà ọbẹ̀ mú change wa ẹ̀ mọ̀ rí màmá ẹ̀sẹ̀ra pure water èmi tí mo fi two hundred naira lọ gẹ̀dẹ̀ mo ti mà ìgbà rọ́ṣìn ọlọ́wọ́ rọ́jú samhan ìdàbà wa ìdàṣẹ́rọ̀ wa ìdàṣẹ́rọ̀ tí ìran àbá rí bẹ́ẹ̀ ọlọ́mọ nífẹ̀ẹ́ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo á sọ yìí ẹni tó bá ní sọ ọwọ́ tó bá ah, yẹ ẹgbẹ́ ní sàmà àtọ́tọ́ ẹgbẹ́ ọ̀rán tún fa yìí wọ́n á ní ẹnjìníà ẹgbẹ́ yẹn lẹ́gbẹ́ náà ẹ̀sà fún mi ní ten thousand ó lè jẹ́ ten thousand mọ́tàlá rẹ̀ jẹ́ tẹ̀wọ̀n tá a bá ń sọ̀rọ̀ náà ọ̀tọ̀ ní owó iṣẹ́ ọ̀tọ̀ ní pé afẹ́sí nínú afẹ́ làmì kéèyàn má máa máa ọ̀ mẹ́fẹ́ sílẹ̀ àìkí owó iṣẹ́ nítorí pé ó fi pé àwọn kan olówó ni wọ́n àmì ẹ̀nà sí nǹkan rẹ̀ ní standard sotọ́lọ́ bá kọ́ pé àánú wà ká àánú wà ṣùgbọ́n èyí tá à ń sọ àwọn táwọn náà bá ní kámọ̀ mọ́ náà nǹkan pamọ́ nísìnyí o ti find out o dẹ̀ lè afford ẹ̀ bẹ́ẹ̀ èló ni wọ́n ń ṣiṣẹ́ yìí one thousand nine six per square meter tó bá rọmọ ẹ̀yà rẹ̀ o wá ń wá ẹni nine hundred naira bí èèfọ́ mọ̀ ẹ̀yà rẹ̀ náà one thousand kódà tó bá jẹ́ mùsùlùmí tó bá fi hundred naira lé tó bá lè àfọ́lẹ̀ gbogbo yóò mọ ṣiṣẹ́ yẹn inú yóò mọ dùn ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ní wàá dùn lọ pé wọ́n ní kẹ́ ẹ máa ara wọ́n ní kẹ́ ẹ máa kọ́ ẹni yẹn ni kí olùdìsẹ́sọ̀n ti ẹ̀ torí pé kò sí lóko tí bá pa ọ́ sí ibi tó pa ọ́ sí gangan mo rò pé méjèèjì yẹn ó balance bákan náà ni mo tó ṣe pàtàkì òun náà ni pé gbogbo títà rírà wa gbogbo tá a bá ń ṣe níṣẹ́ ọwọ́ lówó wa kò gbọ́dọ̀ tí wa lọ́wọ́ tọ́wọ́ wọn. nínú ìsàmú dàwárí zikì sùmọ́lá àlùbáríkà nínú Suratu Nur ọlọ́ni rijalun la tulhihim tijaratun wala bay'un ọlọ́ni àwọn ìgbàgbé òdodo àwọn làwọn ṣe pé òwò tó ń ṣe àti títà àti rírà wọn ọlọ́ba ni kìdí wọn lọ́wọ́ àǹdékèrè láà láti rántí ọlọ́run ọba wà ìtọ́ mi sọlá àti wà ìta ìsàkà kìí ní ọlọ́wà àti kírun kìí ní ọlọ́wà àti yọzàká ẹ̀yin tẹ́jú ní sọwọ́ láàrin wa tẹ́jú ní sọwọ́ láàrin wa mo mọ ní sọwọ́ mo lẹ́ ọmọ ẹnìkan bí ẹ̀bùn ni tẹ́bá yẹn já lọ kí wọ́n ní kíní yóò gan ẹjọ́ gan bàbá ẹjẹ́ kó gan tàbí tí òṣèlú wáyé pé yóò bá gan yóò bá bàjẹ́ fẹ́ẹ́ ti gbọ́ ẹ̀tẹ́ ti gbọ́ barakallahu fikum wọ́n ti gbọ́ èyí náà mọ́ kò sígbà tí ó gan tàbí kẹ́ dára yín sí méjì ẹ̀yin kẹ́ lọ kírun káwọn kan máa ṣe ṣé bí sẹ́mi pé ṣe ayé náà ni nǹkan kan yín máa ń yà mí lẹ́nu ẹ wọ́n bá ṣe wà ní sè kí ló bá débi gbogbo ìgbà tó lọ́n bá ti dé wa lórí sókè díẹ̀ sí ni làá máa ń jìnnà sí àwùjọ ọ̀fẹ́ tuntun bá a ṣe wà ní sẹ́nìkan tó wò rẹ̀ bá yá dé nìyí tó wọlé bá yá dé ìfẹ́ kàrí wípé no àmì ah, no aspect ọ̀la kìí ṣe púpọ̀ yára ẹni sè ń wà o béèyàn bá wá sí ìjókòó kan níbi kan ó lè lọ bùnmíì tí ó lálàáfíà o ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti ń ní tí wọ́n bá ti ń ga sí nínú ayé wọ́n máa ń fi pa àwọn ga ju àwùjọ ẹ̀sìn lọ. ẹlòmíràn sẹ́kọ̀ kò lè tó kò ní halkọ̀ nítorí pé mọ̀ pé àwọn bísíǹnẹ́sì náà àwọn táwọn jọ rí bákan náà ayé ìlú wa mẹ́rin sẹ̀fẹ́ ẹ̀ máa ń jẹ́ kọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ní kájìnà sọ̀rọ̀ because kò ní rí kálíbà rẹ̀ nínú àwọn májọ rẹ́jọ ṣé kálíbà kan náà ní gbogbo ẹ̀yin tẹ̀jọ́ ń pàdé mọ́kà nígbà tí èdè kálíbà kan náà ní gbogbo ẹ̀yin tẹ̀jọ́ ń pàdé mọ́kà ìmọ̀ yín àbúlẹ̀rù ìgbàdẹ́lù ìbátí ló ń lọ yóò àmọ́ pé àwọn brọ́dà ṣé sísà ìwọ́ ti di sísà tó máa lọ́rọ̀ àwọn brothers ó sọ fún mi wa lọ́rọ̀ àwa brothers èmi brothers náà gbogbo wa àwọn àdúgbò lọ. wa sallallahu alayhi wa sallam ẹ jẹ́ kí bin wa wọ́n ní ó wọ ọjà ó wá rí gbogbo àwọn ọjà nígbà gbogbo wọn fi ṣọ́ọ̀bù wọn wọn filẹ̀ wọn ti ọjà pa ah, wọn ní mímọ tó ra sọ pé àwọn tó lọ bá ń sọ náà alukóra ní gẹ́gẹ́ ni pé àwọn tó jẹ́ pé dúkìá wọn owó ayé wọn kì í di wọn lọ́wọ́ tọ́lọ́ a ti gbọ́ àwọn ọkùnrin tó wà lọ́fíìsì tó bízì tó ń ṣe gbogbo ẹ̀ agbẹ́ ọkùnrin tó wà ní kinní kan eré náà kò èyí tó bá mu jùlọ fún wa kó má di lọ́wọ́ ọ̀run jọ̀mọ́ àti ọlọ́run ọba ká ṣe tọ́lọ́run ká gbọ́ wá sí i èwo tó tó obìnrin tí wọ́n ti gbogbo ẹ̀rọ lọ́rùn nù lé wọ́n ẹ̀sẹ̀ máa tún wọ́n létí tó ti kírun ṣe é kó ta fún obìnrin lẹ́yìn wọ́n lẹ́ ò ta fún ó ta fún mùtò bá gbé àbúlé máa ń ran létí kó tó kírun ó ta fún ẹ kí ló ń ṣe bẹ́ẹ̀ ni ó mú mi gbódò dà tẹ́tí tó kí àkọ́jọ́ ti lọ ni ó ń ra àmì kí ló tún wá ọlọ́ọ̀túgbò kan rọ̀ lọ́rùn mọ́tò ní mọ́tò ní nítorí jẹ nítorí mú tó jẹ tó àná lé kí ni pọ́blẹ́mù kò kàn án aṣọ náà bá kó o sì wà lìjẹ́ náà jẹ́ẹ́dẹ́ ìyẹn náà tún wá lè máa dáadáa Africa magic kò sì jẹ́lómi ò gbádùn ìwé lẹ́tún wò ní sìn ọlọ́wà kó sàn téèyàn bá ní ìgbọ́dọ̀ jìnnà sí tọ́lọ́wọ́n bá ó ṣe pàtàkì o sọ̀rọ̀ níparí àwọn nǹkan tí máa ń fa kí ọlá èèyàn kó máa lọ síwájú ẹ jẹ́ kí mẹ́nu bà níparí ọlá ọlá ẹ̀dá nínú ìwòye ẹ̀sìn ọ̀nà méjì ni wọ́n máa ń lọ síwájú àkọ́kọ́ àwọn nǹkan wà tá à ń pè ní asbáàbù màdíyà àwọn àwọn bàbàbí tó jẹ́ pé àgbékalẹ̀ bọ́lọ̀ ń ṣiṣẹ́ lé ayé ni àwọn ẹlẹ́kejì àsìbáàbù ṣàlẹ̀yà màkàrún fún omi àwọn ìsàbàbí tó pé ẹ̀sìn ló jẹ́ káàmù ẹ jẹ́ kí n sọ díẹ̀ ní ọ̀nà méjèèjì nínú nǹkan tí máa ń fa sàbàbí kéèyàn ó máa rí ṣe kó máa ní láárí sí nínú àwọn àgbékalẹ̀ tọ́lọ́hún tẹ́sí náà lọ́wọ́ sí ìkan nínú ẹ̀ òun náà ni àṣírk òun náà ni kéèyàn lódodo níbi iṣẹ́ yẹn eléyìí kò ní ti ká sàlàyé máa ṣe táwọn yẹn bá fi mọ̀ ọ́n tán yóò dé òdodo yẹn ti ṣe ẹ wà wọn ò sí bẹ́ẹ̀ jọba jọ ẹni tó bá dé òdodo tó bá dé òdodo láàrin wa gómìnà kékeré kan ní parapata kan mínísítì kan ẹ lọ wá lágbájá báyìí kò ní rẹ́kọ̀dì tó rẹ́kọ̀dì ẹ̀ o kò kò kò kò ní kò àdéhùn wọ́n dẹ̀ lọ ṣe kí wọ́n dẹ̀ lọ sáré fún pàtàkì àṣẹ ẹlẹ́ẹ̀kejì nǹkan ọmọ tó ń fa òun náà ni ali itqan al-itqan itqan ni pé kéèyàn ṣe kí ni kéèyàn mọ nǹkan tó bá fẹ́ ṣe kéèyàn mọ ẹni tó bá ń ṣe kó mọ lámàdájú kí nǹkan kan mọ̀ pamọ́ fún mi ẹ má jẹ́ ká tara wa bí yàn bá ní ọmọ ìyá kan náà tó ń jọ bí yàn ẹ dákun tó bá jẹ́ télọ̀ tó bá ọ̀nà sọ àkọ́kọ́ tó bàjẹ́ tó bá ọ̀nà sọ ẹlẹ́ẹ̀kejì tó bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ fún ní bọ́ọ̀lù ọ̀sẹ̀ dọ́mọ I mean, at least come. náà ń pè the mastery nítorí kálukú bá mà kódà ẹ̀sìn yìí tèèyàn bá jọ mọ kí ó ẹ̀sìn akẹ́kọ̀ọ́ mà tèèyàn bá mọ̀ dáadáa yóò fi gun àpọ́n nílẹ̀ nìyẹn tàbí fún ládàá tó gbà lọ́dọ̀ ọlọ́ àti mo parọ́ bẹ́ẹ̀ náà ní ṣe ọwọ́ wa náà kó mọ̀ kó mọ̀ dá láǹdì àǹdì bí wọn bá jẹ́ pé lọ tán bá ń rán kan tó bá tún tó bá tún rí pé ah lọ bá wọn bóun náà ṣe ń gé bóun náà ṣe ń tó fi ń rí báyìí àwọn inú òun wá lọ́rùn. bí a bá orin kọ pdf náà ó kọ náà ni ṣé pdf mdf ẹ ṣe ń dàrí ẹ má bínú dàrí. alitcon èyí ó ṣe kí ni èyí alọ́mọ ya ni wa ẹnìkan sọ́sáìtì ilé ẹnìkan gbogbo ẹ̀ lórí báyìí wọn á Johnson ni pé ah ta ló tó sí ilé àbúké náà ah. Johnson ni pé ẹ wo ẹ bá àbúké náà tó ẹ jẹ́ kí Johnson ní ara mi tó ẹni ò dẹ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ yìí tó ń kálukú bá ń ṣe àlè ìtàkùnmá kéèyàn má dáadáa ìgbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn àtàlà jọ ń ròyìn ààrẹ ọlọ́wọ́ bá ní alladhi atqana kulla shay alladhi atqana ọlọ́ni gbogbo nǹkan òun sí perfectly ọlọ́run fi perfection ó fi ròyìn rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam inú ọ̀rọ̀ tí wọ́n ní màálù lẹ́ẹ̀kan anabi wa dawud ẹgbẹ́ ọlọ́ba pé animal sabigor máa máa àwọn amọ̀ máa awúrin ọlọ́ni wa dawud máa fi rin máa fi rọ̀ wàkọ́jì fi sáà tó bá wá fẹ́ ṣe òòka ṣe níwọ̀ntúnwọ̀nsì gé níwọ̀n kí ni ọlọ́run bá ń kọ́ mẹ́ẹ̀ perfection nínú àdìsá anábì muhammad sallallahu alayhi wa sallam anábì ní inna allaha ta'ala yuhibbu ahadukum idha amila amala an yuskina ọlọ́run bá nífẹ̀ẹ́ tó ẹgbẹ́ tó bá mú iṣẹ́ kan tí bá ń ṣe ó máa ń mọ̀ tán tí máa ń ṣe dáadáa tá a bá mọ iṣẹ́ tá à ń ṣe yóò tètè fún wa ní ìdàgbàsókè bákan náà nínú ẹ̀ òun náà ni àtẹ̀kẹ́ kéèyàn tètè máa débi iṣẹ́ kéèyàn máa yára mọ́ṣẹ́ ọlọ́run máa lò ní sábà bíi kí àlùbáríkà kó wọnú sẹ́yìn ní pàtàkì jùlọ ẹ̀pẹ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò sí dọ̀gá téèyàn bá sì dọ̀gá wọ́n téèyàn bá sì téèyàn bá sì jókòó èyí ṣe kí ni ẹni tó bá na sẹ̀kó tó jókòó yóò ṣubú èyí tètè máa débi iṣẹ́ nìyí anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí sọkọ algomit anabi ma sọ allahumma barik li ummati fi bukuriha ìwọ náà bá má bá ń fi àlùbáríkà sí ní táwọn àlùmọ̀ mi bá fi àárọ̀ kùtùkùtù wọn ṣe sọkọrù wọn sọ pé wakana rasulillah sallam idha ba'atha jayshan anabi sallallahu alayhi wa sallam tánà bá fẹ́ bí àwọn ọmọ ogun dìde ba'athahu min awwalin nahar sílẹ̀ bá ti mọ́tò òun bá ti yọ anabi ó ti tẹ̀lé náà jáde wọ́n ní wàkánà sọ́kùrù sọ́kùrù ní tiẹ̀ rọ́jù láńtàjìrán oníṣòwò ni wàkánà yẹ́bọ̀ àfùfìjà rọ́tà omi awàlì náà tó bá ti wá fẹ́ ṣòwò ní tètè máa ń jáde ńlẹ̀ ó ní fa afẹ́rọ́ wàkásọ̀rọ̀ máa lò ó náà ló gbàdí fún wa o ó wá dolówó ó dọlọ́rọ̀ látara pé ó máa ń yára ó tètè máa ń yára mọ́ṣẹ́ lóòrọ̀ kùtùkùtù àwọn kan lọ bá abdullahi bun mas ibnu umar wọn wá ń dúró de nígbà tí wọn wá ń dúró de láàárọ̀ nígbà tí wọn wá dúró sẹ́nu ọ̀nà rẹ̀ wọn sọ pé a ti ẹ̀rù pé òun sùn lọ́wọ́ ni ìwáyà wà lọ́dọ̀ máa mùsùlùmí ẹ̀rọ tí mo mọ̀ sọ pé àrùkò òun sùn lẹ́yìn àkókò pé a'udhu billahi an akuna min al-ghafilin ọlọ́mọ tèmi ní nínú àwọn afọ́nufọ́ra tí ó máa sùn lẹ́yìn àsùnbà ìgbà tí àbájọ lọ́bẹ̀ẹ́ kíni ibnu ibnu tèmíyà rahimahullah ta'ala ó máa ń sọ pé láàrin àsùnbà sígbà tó rọ ọyọ yẹn ó ní ní ọlọ́run bá lò ní sábàbí agbára fún un almuhim èèyàn jó nímọ̀ ni èèyàn jákẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni èèyàn jó ni yíyára mọ́ ní téèyàn ń ṣe ká fàárọ̀ ká fi ṣe kódà tí àbájọ afẹ́ tó ti di ọ̀gá èèyàn mọ táwọn máa ń ṣe ń ṣe ìjádù wọn láàárọ̀ kùtùkùtù ńjọ́ kan ó mọ̀ bóyá seven fifteen tán kọ bóyá original seven fifteen ni àbí fake yóò tún ní tí ó ṣe níbi iṣẹ́ èèyàn náà nínú àwọn sábàbí ti ṣẹ̀ríà ọ̀kan nínú ẹni àlèsìfà ní àbá máa ń tọrọ àforíjì dáadáa ọlọ́ọ̀bá máa ń lò ní sábàbí kárí sí pọ̀ lọ́dọ̀ yẹn. fakultu sẹkírù rabbakum sẹ́fàkútù náà ni. إنه كان غفارا سورة النوح يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ẹsùn ọmọ pọ̀ ní sifar ọlọ́ba máa ń lò ní sábà bí kí ọ̀rọ̀ ẹnìyẹn pọ̀ hadith kan bẹ hadith dọ̀ọ́yìn ni hadith imam tirimidi anabi ni ma lazima lè sifar ẹ tó máa ń ṣe sifar gan tó bá máa ń ṣe láti gbàdégbà جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب gbogbo bí tilẹ̀ bá fẹ́ fún ma ọlọ́wọ́ máa lànà fún gbogbo ìbànújẹ́ ọlọ́wọ́ máa mú kó fún bákan náà ọlọ́wọ́ máa pèsè fún níbi tí òfin lérò pé òun lè rí òun lè rí kòṣì nípa wọn máa ṣe fífa hadithi hadithi tó lẹ́yìn sheikh ibn Uthaymeen wọn ni hadithi lẹ́yìn tó sọ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ lálàáfíà lọ́sọ̀ pé alukur'an jẹ́rìí rẹ̀ pé wàkúrútù sẹ́kì rọ̀rọ̀ bá kú iná òkà náà tó pa anábì wa náà nítorí sọ́wọ́n yẹn ni pé ẹ máa tọrọ àforíjì ọba aláforíjì lọ́lọ́run yóò sì lè sàmà alaykum ní ọ̀rọ̀ wàyí dídé kó bí amúhálì wọn bá ní òjò rọ̀ fún yín nkókó yóò pọ̀ sí i ẹ bímọ rẹpẹtẹ ẹ ní dúkìá tó pọ̀ sí i látara kí ni ìsìkfà ká máa ṣe jama mo fẹ́ sọ pé ẹ tá ẹ̀rẹ̀ yìí wàlẹ́ ẹni tó bá ní tẹ́jìrìbà ìsìkfà pé kí èèyàn máa tẹra máa bọ́ọ̀lù ń ṣe máa ń lò ní sábàbí èèyàn lè wà kankan ní káàkiri ní pàtíkúlálì ètò ẹgbẹ́ ó bá máa ń jìnà sẹ́sẹ̀ náà àfúlà tó wá làzìmọ̀ ìsìkfà ọlọ́ba máa ń lò sábàbí tí nǹkan bá fún ẹ̀ ṣe dáadáa tí nǹkan bá rọrùn ẹ̀ ṣe dáadáa ní pàtàkì jùlọ wọ́n ní tó bá sùn wọ́n ní tó bá fẹ́ sùn kò kì í sùn ní pàtàkì jùlọ tí yẹn bá ṣe tààjú dùtàn kí yẹn máa ṣe lásìkò sàárè ọ̀gbà tálùfájà rí òyò ọlọ́ba máa ń lò sábàbí lábùkún yẹn ní ọrọ̀ Ibn Qayyim al-Jawziyya ó lóun sọ fún Sheikhul Islam Ibn Taymiyyah pé sí ìlàbàdàn alẹ́ ẹ̀yìn wọ́n béèrè lọ́wọ́ kan náà onímọ̀ pé ayéhùn máa ń fà lè rà àtẹ̀sí àwọn ìlẹ̀sìfà èwo ló lóore jù láti máa ṣe ṣé kó máa ṣe subhanallah ni àbí kó máa ṣe àtẹ́kẹ̀ẹ́ Allah ẹgbẹ́ tó tún tèmi àfidàn ó ní ìdàkánà sáwòbù nàkìyẹ falbakur wà máwùl wíp ànfàwùlà lásọ bá mọ́ tẹ́lẹ̀ tí yàn bá rí pẹ̀fíùn tó dáa ó lóore fásọ. wọ́n ìdàkánà ti dánìta kí náà bí léèrè ṣé ìsìkpárò ló jù ní àbí subhanallah wọ́n wọ́n ìdàkánà wọ́n ìdàkánà ṣùgbọ́n lásọ bá dọ̀ sí fasọ̀bùn ọṣẹ walmawul har àti omi tó gbóná anfawula yẹn ló dáa jù fún aṣọ yẹn fàkọọlà rahimahullah ibùdó tẹ ní àwọn sọ fún ọmọ akérò ẹbí olùkọ́ yìí mú pé fàkẹyìfà bóò ni ò ṣe òwe tí mò ń pa bóò ni ò ẹkọ yìí ọ wàsíyáàbù látàzálù dánìta aṣọ wo la ní ìpè tí dùn sí kí ló sọ fún mi ó ní ta ni ò kẹsẹ̀ nù wa ẹni lẹ́sẹ̀ lọ́rùn yàtọ̀ nǹkan náà ọmọ fúri ẹ̀sẹ̀ jìyàn èyí ó tún máa rí àgbéga nínú rìsíkì ayé bákan náà lè ń fáàkù fi sabilillah nínú tó àrísìkì fi máa ń pọ̀ ẹni tó bá ti ní ẹni tí ó ní kékeré tó fẹ́ kó pọ̀ sí ẹni tó ní tó pọ̀ tó fẹ́ kó máa pọ̀ sí ká máa ná sójú ọ̀nà ọlọ́run ọba nínú tó lọ́n fún ọ sáré àrísìkì fẹ́ ronú ọlọ́ba ní masalu lẹ́dínà yunfiquna amwalahum fi sabilillah ka masali habbatin ambatat sab'a sanabila fi kulli sunbulatin mi'atu habba wọ́n ní wallahu yudha'ifu liman yasha wallahu wasi'un 'alim ọlọ́ba ní àpéjú ẹ̀ tó bá ń ná ẹni tó ní sójú ọ̀nà ọlọ́run ọba ó dàbí ẹni tó fi kóró kan sínú ọ̀lẹ̀ kóró wa yọ sírí méje lórí sírí kọ̀ọ̀kan àwa rí ọgọ́rùn-ún ó bẹ̀ pé ẹyọ kan tá a fi sínú ọ̀lẹ̀ mélòó la rí? I seven hundred ọlọ́ba ni wàlọ́hù yóò dọ́ ìfòlì nàṣà tó bá tún wo ọlọ́run ọba àtúnfi kùn jù bẹ́ẹ̀ lọ́fẹ́ lómi wàlọ́hù wá sùn nàlẹ́ ọba tó dá ìlú ọlọ́run ọba tó ní màní. kí ló àtọ́lọ́ bá sọ pé rẹ̀ ẹ̀ jẹ́ wá àfẹ́ mo máa sọ fún wa pé tá a bá rí táyà bá ń bọ̀ ẹ jẹ́ ká máa ronú sí tọ́lọ̀ fífa rẹ̀ wàlọ́hù wá àfẹ́ ọba tó gbá àyè ọba mo ní ẹnìkan wọ́n sọ pé lẹ́yìn ìgbà tí bàbá àwọn lò tá a ti yí à ní Èkó tí wọn ò rówó lé sanná padà lé ọdún tẹni wa kọ́kọ́ dẹkọ ilé five years lẹni ilé tẹ owó ilé tẹni yẹn kọ́kọ́ san owó five years ni ó wá lo one and a half years bẹ́ẹ̀ ó tún wá lọ kó àwọn àbúrò rẹ̀ wá nílé ó wá fi wọ́n bẹ̀ àwọn náà wá lo three and a half years yòókù ẹnu tó wá sè lọ́lọ́wọ́ ẹnu mi ò lè bí bá rí dájú ẹ ṣé bàbá aláàjì náà ni ọlọ́run ọba ló gbà yìí ẹni tọ́lọ́run bá fẹ́ gbà yìí fún òun àní ìdí tó ti ń gbà yìí fún kálukú ọlọ́run ọba náà ló mọ̀ ẹ wá wo tọ́lọ́run ọba so mọ́ káná sójú ọ̀nà ẹ̀ ó sì mọ̀ pé tẹ́ ẹ bá ronú dáadáa tẹ́ ẹ bá ná sójú ọ̀nà mi màá fà ìgbà yín màá gbòòrò àrètí yín ní tọ́lọ́run ọba máa ń lò ní inú àdìsàbí ọ̀rẹ́ rà ó

àjẹká lẹ́nu yẹn àwọn tó bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ọmọ náwó lórí àwọn tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Anas bin Malik radiyallahu anhu ó ní kánà àhọ́wání aláàdì Rasulullahi sallallahu alaihi wasallam ó láwọn ọmọ ìyá méjì kan wà láyé àmẹ́gbọ̀n Muhammad fàkánà àdóhùnmá yáàfin nàbì ẹnìkan nínú wọn ó máa ń wà pẹ̀lú ànàbì láti kẹ́kọ̀ọ́ wal akhar yahtari ẹni kejì máa ń ṣiṣẹ́ fàṣàkà lùmọ̀tẹ́rì fún akhawu ila nàbì lọ fẹ́ ọmọ ìyá rẹ̀ tó jẹ́ pé òun kọ́ mọ̀ yẹn ó fi sùn ànàbì anabi sọ pé làálà kàtúrò zàkóbi ó sùnmà bóyá tó ń lọ náà bá ń wò mọ́ ọ lára tó fi ń bọ̀ láṣìírí o ibi làwọn onímọ̀ ti yọ pé ẹni tó bá máa ń náwó lórí àwọn tó jẹ́ pé wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọ̀hún ọba ó lè wà nínú sábà bí tọ́lọ́ lè fi bó ẹnìyẹn láṣìírí ilé ìdá púpọ̀ ẹni tó bá ní ládùúgbò wa ní kíní wa tá máàmù ẹmí kẹ̀ comfortable ẹni tó bá ní tọ́lọ́ bá fún nǹkan tó bá ń láàkì nínú sẹ̀mí ayé ẹ fún tó bá ti jẹun tó tó tòdodo kí mọ́mú náà máa ṣiṣẹ́ o yes kí mọ́mú náà máa ṣe kí ni wọn náà máa ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́wọ́ fà lùbáríkà sí. àbúsùn ayé ló ní máa takùn máa ń bó dìjà alehejira eléyìí ṣe pàtàkì ọmọ ya ara bí bẹ́ẹ̀ kí n kó sí ni ara àbúrò àbùmọ̀díyà àlejò náà ni pé kéèyàn fi bìkan lẹ̀ lọ bò míì gbé kó bá lé kí ẹ máa bá dà yorùbá ní dílà dílà ọba dé àmàdé làlà ẹlòmíì ọlọ́ba ni wàá mẹ́yìn yóò hájì sí ìṣẹ̀bí nìlẹ̀ yéjì ilẹ̀ ardi mùrọ̀gọ́mà kẹfìrán wàsà ọlọ́ba ní gbogbo ẹni tó bá ń ṣe ìgbìyànjú lójú ọ̀nà ọba ọlọ́ba sọ fún ẹ jẹ́ kí n sẹ́mu pé àwọn muhajirun ní maka wọ́n ti ní láárí maka ṣẹ́ngẹ́tì wọ́n ti ní láárí ọlọ́run ti bò wọ́n láti rí gan ní maka ní ìdílé wa fẹ́ fọ́ọ̀sùn wọn láti fi nǹkan yẹn lẹ̀ sẹ́mu pé kíní yẹn lè díẹ̀ ẹ̀ tó ti ní tuntun láárí ọlọ́run wa encourage wọn pé wà mẹ́rin ismu shaf yóò háàjì fi sabilillah ẹni tó bá lè gbìyànjú tó pé gbogbo tó ní nílé ayé yìí tí ò bá kún lójú tó bá gbìyànjú tó bá lọ sójú ọ̀nà ọlọ́run ọba yẹ́jìdè fìlà àrùbí mùrọ́gọ́mẹ̀n kẹsìrọ̀ yóò padà rí lórí ilẹ̀ ọlọ́run ọba níbòmíì tó ń lọ tó tó ẹtì níláárí bí ẹ padà ní níbòmíì tẹ́ ń lọ nílùú Madina mùrọ́gọ́mẹ̀n nǹkan tí ń máa ń dojú tọ̀tá nǹkan tí máa ń finú ọ̀tá gbolẹ̀ tí máa finú ẹ̀ gbolẹ̀ Yorùbá náà sọ yìí pé ọ̀tá ẹni ìfẹ́ odò ọ̀yà ọlọ́ba ní odò ọ̀yà nírú ẹni tó bá ṣe é jẹ́ra máa ń pa lójú ọ̀tẹ̀ ọlọ́ba ní kẹ̀sìn rán òpọ̀ ló túnmọ̀ sí àwọn rò pé ní táwọn ilé ipò di ẹ̀ mọ́ka ní tó náà padà ṣe yín ní Madina ní kọjá fẹ́ràn ẹ wà Abdulrahman náà Abdulrahman náà nígbà tó dé Madina tó ní ó dá dúkìá rẹ̀ méjì ó ló níyàwó méjì kí labrahama ń sọ òní barakallahu laka fi malika wa alik dúkìá rẹ̀ ìyàwó rẹ̀ tó fẹ́ fún mi lẹ́yọ̀ kan bẹ̀ ọlọ́fà àlùbáríkà sí dúkìá àti ìyàwó rẹ̀ dúlà ní alàṣọ ọjà ní kó ojú èkó abraham bọ́n auf ó wá lọ́ ó ń ó ń ó ń abraham bọ́n auf aksaru sọ̀hábà ti máa lọ olólówó jù náà sáré. ẹ̀dá kò ní tó fi sí mẹ́kà fún mi sẹ̀ máa yajidu fil ardi muragaman kẹsìrọ́gbọ́n wàsáà yóò tún rí gbà láàyè jù bẹ́ẹ̀ lọ. so àyà yìí mo fi ṣe ìsìn náà àfimẹ́dú ni wọ́n ní Umaru máa sọ fún àwọn sàhábà ó máa sọ fún àwọn tàbíyìn pé láàtúlísù láàtúlísù bìdáàrí mọ̀jìzà ẹ má dùn sílùú tẹ́ ẹ bá ti rí fẹ́ ṣe ìlú tẹ́ bá ti rí fẹ́ ṣe ẹ má ṣe kí ni o ẹ má dùn sẹ́gà wọ́n ti ba sẹ́wà ìjẹ́ ń bàdàn ẹ máa lọ kírun máa lọ kírun lórí ẹlẹ́à máa máa lọ kírun ní màá wá wò yìí ọ̀sẹ̀ méjì méjì ní màá wá wíkẹ́ǹd àtàjẹ́ o láti lè tóbi dáre mọ̀jẹ́ lọ nínú tọ́lọ́ bá máa ń lò sábàbí alimami Shafi'i rahimahullah ta'ala ẹ̀ kánú díwánu ni ó ní máa fi màkàn mi lè di akílín wá bí adàbí mi rọ àti fàdà ilẹ̀ àwùsọ̀ náà wá gútẹ́rì bí sáfìr tẹ́jìlì ìwà gan amẹ́ntò fàríkùhù. وانصب انصب فإن الذي ذا العيش في النصب ولما في المقام لذي عقل وذي أدب ẹtú bá nílò akẹ́yìn tó lẹ́kọ̀ọ́ kò sí nítorí ẹgbàánu pé ìbàdàn náà náà bí mi sí ìbàdàn náà láti yanjú ẹ tí ò bá ti yanjú ń bàdàn máa lè kó tó bá lè lẹ́kọ̀ọ́ díẹ̀ rìn wá sọ́nà àbàkù rìn àjò kájò parí ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí mọ̀ para rẹ̀ bọ́ fíbàfọ́ fíbàfọ́ bá lè mọ̀ ẹlẹ́dẹ́ ẹdẹ́ tún rọrùn díẹ̀ ó ní kò sí fọkànbalẹ̀ kan gbé kéèyàn sọ pé ibi jẹ́ bíyàn àbí téèyàn náà wà lè lóde kò sí ó ní sáàfìrà máa gbìyànjú máa jáde tẹ́jìdì ìwàdàn amman tó parí kò sí. nǹkan tó fẹ́ sílẹ̀ lẹ́yìn wà á rí nítorí a rí nítorí wà á fi rìpléṣẹ̀ ọ̀nà wà á ń sè máa gbìyànjú fa ìnàlẹ̀ bí ìdá àlàáyèsè ti nà sọ pépé nínú nǹkan tó máa ń jẹ́ kí sẹ̀mí rọrùn kéèyàn tún gbìyànjú náà lẹ́yìn ìgbìyànjú ọlọ́run sábà máa ń mú sẹ̀mí rọrùn ìnàmà àlẹ́ ọ̀sẹ̀rẹ̀ yóò sọ̀rọ̀ kọ́lọ́mọ kó mọ́tò àṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àwọn tó ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́mọdé kí tí wọ́n bàjẹ́ bákan náà ìkọ́rọ́mù tó àfà ká máa pọ́n àwọn àwọn àwọn ọ̀lẹ àárín wa ká máa pọ́n wọn lé ẹ jẹ́ ká ní kọ́ọ̀tọ̀ rẹ̀ ẹ jẹ́ ká ní kọ́ọ̀tọ̀ rẹ̀ ká máa pọ́n wọn lé ká máa náwó rẹ̀ sí wọn ọlọ́ba nù sábà yìí jọmọ ẹ wo bí inú ẹni tí kò ní mọ́tò ṣe dùn tẹ́ni tó ń wa mọ́tò bá páàkì tó wá sọ̀kalẹ̀ tó wá kí fún ìlú. sẹ̀wé òwe ah sẹ̀wé ládùúgbò gan yóò òwe ah lájájá yóò kàn ní mọ́tò yóò pàtàkì o sẹ̀bá rí bàbá kan tó ń dé nípò wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ kí lọ́pọ̀lọpọ̀ wọ̀ ma pínpínpínpínpín. gbogbo àwọn nǹkan ẹ̀kọ́ bá ṣe máa ń lo ilé ayé pẹ̀lẹ́sìn tí ó fi mọ wu àwọn èèyàn ṣe yìí anagba muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní mus'ab ẹ máa wò kan àwọn sàbí ò lábòsí mus'ab ibn sa'ad bin abi waqas wọ́n ní ó ń sọ pé rọ́à sa'adun annalahu fadlan amman dunahu bí sáàdù ṣe máa ń ṣe bí ẹni pé bóyá àwọn tí ò bá tó bí ẹni kó ń dùn wọn lọ ni. ó ní bàtọ́lá nàbí sọ́sọ́lá anabisala sanna sọ fún sáàdù pé innama tunsarun wa turzaqun hal tunsarun wa turzaqun illa bi du'afai kí ló dá ló fẹ́ máa fi sakọ níbi kẹ́ máa ṣe dáadáa sáwọn ọ̀lẹ àwọn tán ní tóyín àwọn tán ní tán àpọ́pùlà tó yẹn kẹ́ máa kó wọn mọ́ra kẹ́ máa ṣe dáadáa sí wọn níbi ní ìbèlè kún lọ́wọ́ ọlọ́run ti máa ń wá wọ́n tó zakúùn ibẹ̀ lárísìkí ẹ̀yìn tẹ́ nínú tó máa lo òkè sí i o ní mọ dúdú lòkè o mọ dúdú olè náà ẹni wọn sọ pé dúdú wa náà brothers náà ní dúdú wa ẹlẹ́ pàtàkì nínú rẹ̀ wọn náà ní ká tó máa àwọn ẹbí wa ká máa kó wọn mára àdìsá náà sọ̀rọ̀ máàlì ká máa ná sínú ẹbí ká dáa nínú ẹbí ah! ẹni tó bá dáa nínú ẹbí tó bá ní tó bá fàfẹ́ kọ ẹ pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba ó padà bọ̀ tí bá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anásùkè man ahabba an yubsata lahu fi rizqi wa aw an yunsa'a lahu fi athari falyasil rahim anabi ní ẹsìn olóba dùn sí adé sọmọ sáfà kùnà rẹ anabi ní ẹsìn olóba dùn sí kí ọlọ́run bá fi àlùbáríkà sísẹ̀ ní ayé ẹ̀ kálùbáríkà kó dùn ìsẹ̀ ní ayé ẹ̀ gbọ́n nítorí jẹ́ kí n túbọ̀ ní pé tábà fẹ́ tún ní dandan tábà fẹ́ tún ní tábà fẹ́ tún ní mọ́tò wá sọ pé ẹni tó bá fẹ́ kí ọjọ́ ayé òun kó gùn bọ́ ìsẹ̀mí wa ó ti ní iye tọ́nà ti bò fún wa ṣùgbọ́n èèyàn lè lo kékeré tọ́nà ó fa àlùbáríkà ẹlòmíràn àti jẹ́ pé ó lè má ju thirty years lọ àṣeyọrí tọ́nà ọgbọ́n ti fún àtàlùbáríkà tó wà ní ìgbésí ayé yóò ju tọmọ seventy years mìíràn àníbi náà ẹni tó bá jẹ́ pé ó sì fẹ́ kí áríjì kí òun máa dòrò sí pàlìyẹ́sì lọ́rọ̀ ṣe àwọn ẹbí ẹ̀ kó máa dà wọ́n pọ̀ kó máa fi áríjì kí mà wọ́n kó máa fi wá ọmọlúwàbí kó máa dà wọ́n. eléyìí ni àwọn kan tí afẹ́mẹ́nu kan fúnra wa nínú ìrántí ẹ̀jẹ̀ ká gbìyànjú ẹ̀jẹ̀ ká mú kó ṣe kọ́lọ́kùnrin ọ̀dùnkún alọ́rọ̀ tó bá rọ̀ alọ́rọ̀ tán. أجتمع لنا ká في lọ́nà tá a وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين sọ́wọ́ àtàkùn náà lẹ́sẹ̀ dáadáa àti gbogbo wa náà sọ́wọ́ lẹ́sẹ̀ ní ẹgbẹ́ ó làbàdàdà ìṣẹ̀lẹ̀ ẹ̀kan wa náà ó sì lò ó lókùnfà láti ṣe lébùn.